وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها الإخوة الكرام في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فمولانا وبركاته وبا tí أشوال شاجج مسلمين àti ẹ̀ṣà bíbẹ́ lórí súnà nabuwa Muhammad eléyìí tí ó túmọ̀ sí ìlànà rẹ̀ oore eléyìí tí a dúpẹ́lé lórí ni àkọ́kọ́ oore àti ọ̀gá nínú àwọn oore tọ́lọ̀ máa ṣe nínú ìgbésí ayé ọmọnìyàn torí pé ọlọ́run sọ́nú alukur'ani pé thumma awrasna alkitaba alladhina istafayna min ibadina ọlọ́run ní àwọn tí àwọn ọlọ́run ó jogun tíra fún nínú àwọn ẹrúsìn wa òun náà làwọn tá a bá ṣẹ̀ṣà wọn. sotíyàn bá wá jẹ́ mùsùlùmí láì sí ó ti ní special select lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti dá yàn ó ti dá aṣàlẹ́ṣà ọba tí ó ṣe wá ní mùsùlùmí ó sì ní ká máa bẹ nínú àwọn olùgbẹ̀ngbẹ́ láti máa gbọ́rọ̀ ọlọ́run láti máa gbọ́rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lọ́run kọ́lọ́n máa yàwá kúrò nínú orí ìlànà bẹ́ẹ̀ àtàwọn àti aráalé wa àtàwọn àrọ́mọdọ́mọ wa lápapọ̀ atọ́rọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ tí ọlọ́run lò ní sábà bí ìkẹ́ fún gbogbo ayé tó sì lò ó ní sábà bí ìmànà fún àwọn olùtẹ́tígbọ́ òdodo tọ́lọ́run fi rán atọrọ ìkẹ́ ọlọ́run fáwọn àwọn tí gba ntí ọlọ́run fi rán tọwọ́ tẹsẹ̀ bákan náà atọrọ fún àwọn sọ̀hábà rẹ̀ àwọn tí wọ́n gbà á tí Tawana náà fi láǹfààní àti makíni tọ́lọ̀ fi rán nábì lásìkò yìí atọ̀rọ̀ fún gbogbo wọn a sì fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó má yọ ẹnìkan kan nínú wa kó nínú ìkẹ́ rẹ̀ títí dijọ́ gbéǹde alkiyama. ìjókòó wa ti àsìkò yìí ntí àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n gbé tò náà kalẹ̀ kọ́lọ̀ ń kó bá ní sanwó-ẹlẹ́sàn olóore ó sì bá ní kún wa lọ́wọ́ in tí wọ́n ní ká ṣàlàyé fúnra wa òun náà ni kí làwọn àpalẹ̀mọ́ tí ó yẹ ká ṣe fún ọdún ọ̀pọ̀lọpọ̀ wa náà láti mà wípé à ń retí ọdún ìkan nínú àwọn ọdún wa méjì gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé méjì náà lọ́dún mùsùlùmí a ti ṣe kan ní kòpẹ́kòpẹ́ àwọn arìntí ìkejì kí wọ́n làwọn àpalẹ̀mọ́ tó yẹ ká ṣe fún eléyìí tá à ń retí yìí náà mo rò pé lè ní tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ ṣùgbọ́n ti torí kálíbà tó kó wà kó yáwọ́ níwọ̀n bá àsìkò tí ọlọ́run bá fún wa nígbà láàyè a mú ẹnu bà àǹfààní àti ọlá tí ń bẹ fún oṣù tá ń bẹ nínú rẹ̀ yìí kálíbà má pàtàkì ẹ̀ bákan a sì tún fúnra wa lẹ́kọ̀ọ́ nípa ọdún ọ̀hún gan àtàwọn àdájọ́ tó so máwọn nǹkan kọ̀ọ̀kan tó lọ́mọ bí ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí ọlọ́run bá fún wa nígbà láàyè láti lè sọ a sì ń bẹ lọ́wọ́ ọba adẹ́dá wa kó má ṣàì ṣe ìtọ́sọ́nà fún wa lórí ń tá a fẹ́ sọ àti tí a fẹ́ gbọ́ kọ́lọ̀ kó tọ́ wa sọ́nà kó sì dáàbò ẹ̀bù wa kúrò níbi àṣìwí àti àṣìgbọ́ ẹ rí oṣù tí a ń bẹ nínú rẹ̀ yìí òun náà lóṣù tá a mọ̀ sí Dhul oṣù zulhijja nínú islam nínú àwọn oṣù tó pàtàkì púpọ̀ ni ọlọ́run ọba allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an al-Karim pé inna iddata shuhur inda allah ifna ashara shahran fi kitabi allahi yawma khalaqa as-samawati wal arda minha arba'atun hurum ọlọ́run dájúdájú òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run ọba dẹ́dà yín lọ́dọ̀ ẹni tó yẹ kẹ́ máa jọ́sìn fún tí í ṣe Allah ó ní òǹkà oṣù méjìlá ni òǹkà oṣù wá jẹ́ méjìlá kì ṣe páwa la ṣe ní méjìlá ọlọ́run ní bóun ṣe ṣe nìyẹn tó ń bẹ nínú àkọọ́lẹ̀ òun ọlọ́run ọba dẹ́dà wa. Wa ma khalaqa as ó ti wà bẹ́ẹ̀ látìgbà tó ń ti dá sánmà àtilẹ̀ ni náà ni ó ti kàkọ́ọ́lẹ̀ ló ti ti parí ètò pé méjìlá lóṣù ó máa jẹ́ ọlọ́run wá ní nínú àwọn méjìlá yìí minha arba'atun hurum mẹ́rin kan bẹ nínú rẹ̀ tó já àwọn oṣù ọ̀wọ̀ àti ìwọ̀ bákan náà oṣù tó ṣe pé láwọn aṣẹ́ tá a fi máa fi ṣe oṣù tó ṣe wípé ó sì láwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe nínú rẹ̀ ọlọ́run ní àwọn oṣù abèèwọ̀ àti ọ̀wọ̀ yìí ọlọ́run ní dhalika dinul qayyim bá a ti ṣe yìí ta ní kó oṣù ó jẹ́ méjìlá tá sì ṣàwọn kan ní mẹ́rin nǹkan tí ó máa jẹ́ oṣù àpọ́nlé oṣù ọ̀wọ̀ oṣù abèèwọ̀ nínú rẹ̀ ọlọ́run níyẹn ní ìlànà ẹ̀sìn tọlọ́run tó gún régé ọlọ́run wọ́n ní fala tazlimu fihinna anfusakum nínú àwọn oṣù yìí ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín o kí lábòsí tọ́lọ̀ ní ká má ṣe òun náà ni pé a gbọ́dọ̀ jẹ́ olùmójútó ń tọ́lọ̀ ọba adẹ́dá wa pa wá láṣẹ ká ṣe bẹ́ẹ̀ la sì jẹ́ ni tí ó jìnnà sáwọn nǹkan tó lu wa wá kọ̀ wa so àwọn oṣù mẹ́rin tí ọlọ́run sọ nínú alukur'ani yìí anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó wá yànnà náà àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin náà fún wa yẹn ni kó ṣàdáyanrí mẹ́rin náà ká lè máa pé eléyìí eléyìí eléyìí àtẹléyìí ni anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam yóò bó ṣe ń bẹ́ẹ̀ ní sọ́yìn bukhari àti muslim ó ní inna zamana dájúdájú ìgbà qad istadaro ka hay'atihi ó tún ti yí gẹ́gẹ́ bó ṣe máa ń yí ìgbà ti tún yí gẹ́gẹ́ bó ṣe máa ń yí yawma khalaqa Allahu as-samawati wal arda bó sì ṣe máa ń yí nìyẹn látìgbà tọ́lọ́run ti dá sánmà àti ilẹ̀ bẹ́ẹ̀ nígbà máa ń yí. asanatu eh, ithna ashara shahara anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni asana ọdún tẹ́ máa sọ pé ọdún kan olóṣù méjìlá ni ó máa jọ́dún kan gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba adẹ́dáwa ó ní mẹ́rin kan bẹ́nu ẹ̀ tó jóṣù àpọ́nlé oṣù ọ̀wọ̀ sẹlẹ́sùn mutawaliyat mẹ́ta tó tẹ̀léra wọn mẹ́ta tó tẹ̀léra wọn ànábì wa ka mẹ́tẹ̀ẹ̀ta náà ó ní shawal zulqaada wa zulhijja ó ní mẹ́ta tó tó tẹ̀léra wọn nu mẹ́rin yìí ó lò náà lóṣù oṣù shawal tọ́pọ̀lọpọ̀ wa náà mà tó tẹ̀lé ramadan tá máa ń sọ pé sí tu shawal ànábì ní òun làkọ́kọ́ nú àwọn oṣù yẹn olélẹ́ẹ̀kejì ní zulqaada òun nìyí tó tẹ̀lé shawal olélẹ́ẹ̀kẹta ní zulhijja eléyìí tá ń bẹ nínú rẹ̀ lónìí báyìí ànábì wá ní wa rajabun mudarun bayna al-jumada wa sha'ban ó rajab òun wá lọ dá dúró sáàrin jumada àti sha'ban so rọ́jàbù yẹn òǹlẹ́lẹ́kẹ̀ẹ́rin wọn gẹ́gẹ́ bí n tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí n tó sọ fún wa. so àwọn oṣù tí a kà yìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ohun tá a kà ní shawwal zulqaada zulhijja àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí làwọn oṣù tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ń sọ nínú alqur'anul karim pé oṣù tá a gbọdọ̀ ṣọ́ra ṣe púpọ̀ nínú rẹ̀ ni torí pé bí àsìkò bá ṣe pàtàkì bẹ́ẹ̀ náà níṣẹ́ eré ṣe máa ń lẹ́sàn tó nínú rẹ̀ àti iṣẹ́ aburú téèyàn bá ṣe síwájú ọlọ́run bẹ́ẹ̀ náà ló ṣe máa ń lẹ́sàn tó. yẹn ló fà á tó fi jẹ́ pé ọlọ́run ọba Allah ká lè mọ pàtàkì zulhijja tí à ń bẹ nínú rẹ̀ yìí eléyìí tó ṣe pé nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a kà yẹn èyí tó tún jẹ́ ọ̀gá gbogbo wọn òun náà lóṣù zulhijja eléyìí tá ń bẹ nínú èyí nínú alukur'an suratul fajr nínú ayẹlẹ kejì ọlọ́run ní walfajr walayalin ashir ọlọ́run ní mo búra mo fi ìgbà tí ilẹ̀ bá mọ́ lásìkò alufájà rí máa ń kírun àṣùbá àti wọ́n máa ń pèrun àṣùbá òun ọlọ́run ní mo fàsìkò yẹn búra wàlẹ̀yàlì ní àṣírí mo sì tún búra pẹ̀lú àwọn ọjọ́ mẹ́wàá kan so àwọn ọjọ́ mẹ́wàá tí ọlọ́run ọba fi búra ń bẹ̀ yẹn òun náà ni àwọn ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù zulhijja ìyẹn ló fà tó fi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ oṣù zulhijja lódindi pé oṣù tí a gbọ́dọ̀ ṣọ́ra ṣe púpọ̀ nínú ẹ̀ ni so àwọn ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ ẹ̀hún òun tún lágbára púpọ̀ ju gbogbo àwọn ọjọ́ tó wá lẹ́yìn ẹ̀ lọ so bákan náà ọjọ́ mẹ́wàá tá à ń sọ yẹn òun náà tún lọ́ba ọba wọn náà tún ní kí ni ọjọ́ ọdún gangan gan. afawa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu ó ní ọjọ́ mẹ́wàá tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ń sọ nínú alukur'an yẹn olóòn náà ni àwọn ọjọ́ mẹ́wàá eléyìí tó bẹ̀rẹ̀ oṣù zulhijjah ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an ọlọ́run ni wadhkuru ismallahi fi ayyamin ma'lumat ọlọ́run ni ẹ̀yà máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ láwọn ọjọ́ kan tó ṣe pé ló ń kà tẹ́ẹ̀tì mà. afọwọ́ abdullahi ibn abbas radiyallahu anhu lára àwọn sahaba nabi tá nabi sàdúrà fún púpọ̀ ni pé kọ́lọ́run ó abdullahi ibn abbas ní fi ayamin ma'lumat tọ́lọ́n ọba dẹ́dà wa ń sọ níbẹ̀ ń olóòna làwọn ọjọ́ mẹ́wàá yìí yẹn ni pé àwọn ọjọ́ mẹ́wàá yìí nínú àwọn iṣẹ́ olóore téèyàn máa ń múra sí púpọ̀ nú ẹ̀ òun náà ní ká jẹ́ olùgbé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tóbi lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gbó ṣe ń bẹ̀rẹ̀ Bukhari ó mal amal fi ayamin afdal min hadhi il ashar ó ní kò sí iṣẹ́ tẹ̀yàn lè ṣe tó wá lọ́lá tó iṣẹ́ tá a bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí kọ́ọ̀lù wálẹ̀ jihad àwọn sàábí ní àti kẹ́yìn ó fọjọ́ mẹ́wàá jagun kó má kúrò lójú ogun náà ànábì ní wálẹ̀ jihad ó ní bẹ́ẹ̀ ni kẹ́yìn ó fọjọ́ mẹ́wàá jagun kó má kúrò lójú ogun ní tìtorí tẹ̀sìn ọlọ́run ànábì lẹ́ni òun ò lè lẹ́sàn ẹni tó bá ṣiṣẹ́ eré tó kó sínú ọjọ́ mẹ́wàá yìí tí ó ní anabi wa ni àyàfi ẹnìkan tó ṣe wípé khatara bi nafsihi wa malihi khatara bi nafsihi wa malihi aw kharaja bi nafsihi wa malihi ó jáde lọ sójú ogun ó gbẹ̀mí rẹ̀ lọ ó kó property rẹ̀ dání walam yarji min dhalika bi shay'in nígbà tí ó padà délé kò mú nǹkan délé mọ́ ìyẹn ni pé ó kú sọ́hùn dúkìá rẹ̀ náà tó tán síbẹ̀ anábì lẹ́ni ìyẹn nìkan ló lè lẹ́san tí ó ju tẹni tó bá ṣiṣẹ́ rí nínú àwọn ọjọ́ mẹ́wàá oṣù zolhijjá tá a bẹ̀rẹ̀ rẹ̀ yìí látànà tí ó ju tiẹ̀ lọ. sọlẹ̀ yìí yóò jẹ́ ká mọ pàtàkì oṣù zolhijjá tí a ń ṣàlàyé àbí tí a ń bẹ nínú rẹ̀ yìí. nígbà tí ọlọ́run Allah subhanahu wa ta'ala bá wá kẹwàá tó fi wá ṣe kò ń gẹ́ pé ká máa bẹ nínú àwọn tó ṣe ń bẹ lórí ilẹ̀ títí tí a fi wọnú zolhijja tó sì ní ká máa bẹ nínú àwọn olùgbọ́lọ́ngbọ́ láwọn àsìkò ìgbà tí ọjọ́ mẹ́wàá yìí bẹ̀rẹ̀ kí làwọn nǹkan tí a máa fi pàdé oṣù yìí ìyẹn ni pé kí làwọn nǹkan tí wọ́n fẹ́ ká máa ṣe nínú oṣù yìí pàtàkì jùlọ nínú àwọn ọjọ́ mẹ́wàá kí làwọn nǹkan tó yẹ ká mójútó anabuwa muhammad sallallahu alaihi wasallam gabashin benu a sunanul imami tabarani anabuwa muhammad ni ma min ayyamin kò tí ì sí ọjọ́ náà nínú àwọn ọjọ́ a'azam inda allah subhanahu tó wá tóbi púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wala ahabba ilayhi àbí tí ọlọ́run ọba wá nífẹ̀ẹ́ sí al'amala fihinna min hadhihi al-ayyam ashr pé iṣẹ́ tí èèyàn bá ṣe nínú rẹ̀ tí ó wà tóbi tọ́lọ́wọ́ wa fẹ́ràn iṣẹ́ òun dáadáa ànábì ní kò tí ì sí ọjọ́ náà bí àwọn ọjọ́ mẹ́wàá yìí. nínú ìwáyà míì ó ní kò sí ọjọ́ tíṣẹ́ máa ń mọ́ tẹ̀sán rẹ̀ sì máa ń tóbi púpọ̀ fún ẹni bá ṣe nínú àwọn ọjọ́ tá ń lò láyé tó wá tó yìí tá a bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí. tó a rí pé nínú ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa yìí a ti máa gbàgbọ́ yé pé kí ló yẹ ká ṣe nínú àwọn ọjọ́ yìí ìyẹn ló fa táwọn àfa Islam àwọn onímọ̀ ẹni àpọ́nlé nínú ẹ̀sìn wa wọ́n ṣàlàyé fún wa wípé mùsùlùmí tí ọlọ́run bá kádàrá wípé kí àwọn ọjọ́ mẹ́wàá yìí ó bá a láyé ó gbọ́dọ̀ pọ̀ níjọsìn púpọ̀ fọlọ́run ọba yóò mójútó jọsìn yóò pọ̀ ní ìrántí ọlọ́run yóò pọ̀ ní ìtẹ̀lé tọlọ́run àtàwọn nǹkan tí yàn fi máa ń gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba dẹ́dà wa eléyìí ní tí anábùwà muhammad sallallahu alaihi wa sallam ní tí ó sọ fún wa. lápèjúwe gbogbo ń tá a bá ti mọ̀ sí àwọn iṣẹ́ olóore tá à ń ṣe tẹ́lẹ̀ àwọn iṣẹ́ olóore yìí á tún wá mójútó dáadáa àní kórẹ̀wẹ̀sì torí pé ọjọ́ mẹ́wàá péré ni tá a bá sì ti rí i lò dáadáa níbàámu sí bí ọlọ́run ọba dẹ́dá wa ṣe fẹ́ ká lò ó ń tá a pàdánù nù rẹ̀ ó pọ̀. ìyẹn ló fa imam ibn Taymiyyah rahimahullah nínú al-Fatawa al-Kubra nígbà tí wọ́n béèrè lọ́wọ́ sheikh wípé nínú ọjọ́ mẹ́wàá yìí àti òru Laylatul Qadri mẹ́wàá èwo jura wọn lọ àfáà wa ibn Taymiyyah wọ́n ní ọjọ́ mẹ́wàá yìí ọ̀sán rẹ̀ lọ́lá ju gbogbo ọjọ́ ayé lọ òru Laylatul Qadri òru rẹ̀ lọ́lá ju gbogbo òru ayé lọ gbogbo òru ọjọ́ ayé lọ eléyìí ni ìfi ìmọ̀rinlẹ̀ ọlá ń bẹ fún ọ̀sán yìí ọlá ń bẹ fún òru Laylatul Qadri so nínú àwọn òru tá a bá ń sọ̀rọ̀ òru òru Laylatul Qadri ni àwọn òru tó ṣe wípé ọlọ́mọba Allah subhanahu wa ta'ala tí ó ṣe lóru abiyì jùlọ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ọ̀sán àwọn ọ̀sán mẹ́wàá tó bẹ̀rẹ̀ zulhijja òun làwọn ọ̀sán tó lọ́lá ju gbogbo àwọn ọ̀sán ayé lọ so ló fà á tó fi jẹ́ pé gbogbo ń tá a bá ti mà níṣẹ́ olóore gbogbo ń tá bá ti mà tí ó sun bóyá àwọn ìjọsìn kan ló máa ń ṣe tẹ́lẹ̀ ní wàá tún mójútó dáadáa gẹ́gẹ́ bí irun ẹ̀rí a mójútó àwọn irun wa dáadáa gidi gan kódà ju bá a ṣe mójútó tẹ́lẹ̀ lọ yóò tóbi lẹ́mìí wa ju bó ṣe tóbi tẹ́lẹ̀ látẹ̀yìn wa lọ torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti jẹ́ wa pé kò sí téèyàn fi súnmọ́ òun tó wá tẹ̀ ń lọ́rùn tó sì dùn mọ́ tó wá ju tó ń ṣe lọ́nà àyànlé wa lórí lọ. sotori ẹ̀ a mójútó àwọn àrùn wa kódà ó dáa púpọ̀ kọ́mọ́ ti pèrún kéyìn ó ti wà nínú mọ́ṣáláṣí pé ó kù bí ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n pèrún kóhun ó ti wá tẹ́lẹ̀ bó jáde ló lè ṣe ni kó bá wọn kọ́ ẹ̀ǹjẹ̀ bó jẹ́lẹ̀ ló lè gbá ni kó ṣe é gbogbo àwọn nǹkan yìí náà nígbà tí ò bá sáwọn ọjọ́ mẹ́wàá iṣẹ́ olóore tá a máa ń ṣe ni ṣùgbọ́n táwọn ọjọ́ mẹ́wàá yìí bá tún wá dé ó yẹ ká tún máa dùn mọ́ra wa lọ́wọ́ tó gbogbo àwọn iṣẹ́ yìí làwọn iṣẹ́ tó ṣe pé a ti fi ilẹ̀ fẹ́ nìkan pé olómi àlùwàlá leléyìí alágé leléyìí bẹ́ẹ̀ àwọn tí wọ́n sì ń ṣe láadáa ni wọ́n ń gbà mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ náà làwọn dáadáa míì sáwọn èèyàn so nínú àwọn tá a gbọ́dọ̀ mójútó lára ẹni al-iktharu minas salawat ká pọ̀ lẹ́ni tí ó máa kírun tá a bá kọ́ra àyàn wa ká tún mójútó àwọn nawafil nínú àwọn àrùn wa anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní alayka bi kasrati sujud olùdọwọ́ rẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ forí kanlẹ̀ ẹ dákun sáàkà máa forí kanlẹ̀ lásán ni àbí sọlátù lànàbì ń sọ ṣe mọ̀ pé sọlátù ní tá nàbì ń sọ ó ní alayka bi kasrati sujud máa forí kanlẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ fa innaka la tasjudu sajdatan torí pé ò lè ṣe foríkanlẹ̀ ẹyọ ọ̀kan péré báyìí fún ọlọ́run ọba dẹ́dà wa illa rafa'aka ilayhi bi àdárọjà àfi kó jẹ́ pé foríkanlẹ̀ ẹyọ ọ̀kan òun yóò sì tún fi gbé ọ̀gá ní ipò kan sí ọ̀dọ̀ rẹ̀ wa hatta anka biha khati'a bákan náà yóò sì tún fi pa ẹ̀ṣẹ̀ kan rẹ́ fún ọ gbogbo foríkanlẹ̀ kọ̀ọ̀kan àgbéga kọ̀ọ̀kan ni ìpẹ̀ṣẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan ni fún mùsùlùmí nínú Islam ẹ wo ìforíkanlẹ̀ tá à ń ṣe lójúmọ́ gbogbo kọ̀ọ̀kan ìforíkanlẹ̀ yẹn àgbéga kọ̀ọ̀kan ìpèsèrè kọ̀ọ̀kan ni fún mùsùlùmí. so ló fà á tó fi jẹ́ pé anabi ní ká máa ṣe ìforíkanlẹ̀ dáadáa. kódà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tá a máa ń súnmọ́ lọ́wọ́ ọba dẹ́dá wa jùlọ tí ṣe allah alladhi khalaqa kulla shay'in tó ṣe pé òun ló dá gbogbo nǹkan ìgbà tá a máa ń súnmọ́ allah jùlọ olùnà nígbà tá a bá ń bẹ ní ìforíkanlẹ̀ ó lóun nígbà tá a bá wà níforí kanlẹ̀ bákan náà nínú àwọn tá a tó mójútó tọ́lọ̀ ń bá fún wa lágbára lára àwọn iṣẹ́ olórí náà ni kéèyàn ó máa gba àwẹ̀ lásìkò tá à ń bẹ́ńbẹ̀ yìí kéèyàn ó máa gba àwẹ̀ lásìkò tá à ń bẹ́ńbẹ̀ yìí téèyàn bá lè gbà á kò sáburú ń bẹ̀ rárá kódà kì í ṣe bídà torí pé kan náà àwọn ìyàwó anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní sallallahu alayhi wa sallam yasumu tis'a yasumu tis'a dhil hijja ó ní a máa gba àwẹ̀ mẹ́sàn-án nínú dhil hijja wa yawma ashura aw ashara dhil hijja a máa gba àwẹ̀ ọjọ́ dhil hijja mẹ́wàá a sì máa gba àwẹ̀ ashura bákan náà ni a máa gba ọjọ́ mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yàtọ̀ sí mọ́ndé àti tọ́sí ta tó ti gbajúmọ̀ wọn ànábì àtúmọ̀ gba àwọn àwẹ̀ ọjọ́ mẹ́ta míì nínú oṣù kọ̀ọ̀kan so àwọn eléyìí tá a bá ṣe é lára ṣe olóore tó yẹ ká mójútó dáadáa nínú oṣù yìí ni ẹni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bá fún lágbára rẹ̀ bákan náà lára ẹ̀ náà ni ká pọ̀ lẹ́ni tí ó máa ṣàdíkiri fọlọ́run kìí ṣe àbálíkọ́líbò illa an yakuna mọ̀táyà má ń sọ o ká pọ̀ lẹ́ni tí ó máa ṣàdíkiri fọlọ́run bí láìsí pé wàá lọ kójọ síbi kan tí wọ́n ti ń ṣe é ká máa wá gbó bí ajá ká máa dún bí kíni ká máa dún bí kìnìún irú yìí nǹkan ni tá à ń sọ òun rìn lọ ni òun rìnbọn ni ó dá wà ní èyí tí wàá fi máa rẹjọ kẹjọ tí wàá fi máa kó ìrònú bí nàìjíríà ṣe rí tí wàá máa kó sọ́kà ara rẹ̀ má ṣàkàrù fọlọ́hún máa ṣe la ilaha illallah subhanallah walhamdulillah allahu akbar wala hawla wala quwwata illa billah gbogbo àwọn azkaru tí yẹn máa ń ṣe nìyí lára náà ni tilawatul qur'an kẹ́yìn ó ká ìrójú pẹ̀lú ìmáka al-qur'an lọ́pọ̀lọpọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallama gẹ́bù ṣe mẹ́ nínú a ah, mujam al-imam at-tabarani nígbàtí ó sọ̀rọ̀ hadith ta mú wálé kan pé kò sọ́jọ́ tá a máa ń ṣiṣẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù tó sì tóbi jù lọ́dọ̀ ọlọ́run tó dàbí àwọn ọjọ́ mẹ́wàá yìí anábì wọn ni fa aksiru fi inna mina tahlili wa takdiri wa tahmid anábì ni ẹ̀yà máa ṣe la ilaha lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ náà ẹ máa ṣe allahu akbar lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ náà ẹ máa ṣe alhamdulilayi lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ náà àtàwọn gbólóhùn ìrántí ọlọ́hun míì subhanallah tá a fi ń fọ ọlọ́hun mọ́ kó o níbi àwọn àlọ́kulọ̀ táwọn èèyàn fi lọ ọlọ́hun ọba dẹ́dá wa tẹ́ ẹ mọ̀ fáwọn àlọ́kulọ̀ tí wọ́n fi lọ ọlọ́hun ọba láàpọ̀ lórí ilẹ̀ gbólóhùn subhanallah la fi máa ń fọ ọlọ́hun mọ́ kó omi gbogbo àwọn àlọ́kulọ̀ yẹn bí ká sọ pọ́lọ́ ń bímọ bí ká tó mú nǹkan mí lọ́lọ́hun bí ká sọ pé àwọn màláíkà obìnrin ọlọ́run ni wọ́n nínú gbàgbọ́ àwọn àmì gbólóhùn subhanallah ní gbólóhùn tá a fi máa ń fọ́ ọlọ́run mọ́ kúrò níbi àwọn àlọ́kulọ táwọn èèyàn fi lọ́lọ́run bí ká máa bọ́lọ́run wórogún látara àwọn ẹ̀dá ọlọ́run bí ká gbà pé ntí ọlọ́run bá fẹ́ tọ́lọ́run ò bá fẹ́ ṣe àwọn nǹkan bẹ tí wọ́n lè ní kọ́lọ́run ó ṣe ṣùgbọ́lọ̀ subhanallah onígbọ́lọ̀ tá a fi fọlọ́hún mọ́ kó níbi gbogbo orú àwọn àlọ́kùlọ̀ yìí a máa ṣe lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. bákan náà nínú àwọn tí a tún máa ṣe lọ́pọ̀lọpọ̀ kódà alimami bukhari rahimahullah gẹ́gẹ́ bó ṣe ń bẹ́ẹ̀ sọ́yì bukhari wọ́n ní àfa abdullahi umar àti abu huraira radiyallahu anhuma láwọn ọjọ́ yìí àwọn ọjọ́ mẹ́wàá yìí tí wọ́n bá wà nínú ọjà wọ́n lọ sọ́jà ibi tí wọ́n ti rí pé àwọn èèyàn ti ṣàìrójú pẹ̀lú pàǹrà à ń tà àwọn máa wá sọ Allahu Akbar lẹ́ni tí ó máa pariwo láti máa fi rán àwọn èèyàn létí káwọn èèyàn náà máa sọ báwọn èèyàn bá ti wá gbọ́ àwọn náà máa wí tiwọn náà so àwọn ọjọ́ tá a fi máa ń ṣe ìgbétóbi fún ọlọ́run ọba adẹ́dàá wa òun làwọn ọjọ́ yìí a gbọ́dọ̀ mójútó dáadáa jàmáà síyáàmù yẹ́wùmí àràfà ọjọ́ àràfà ọjọ́ tá a fi gbààwẹ̀ ni kìí ṣe dandan àmúdá púpọ̀ torí pé nínú àwọn iṣẹ́ olóore tá a lè ṣe òun náà ni yẹ́wùmú àràfà òun lọ́jọ́ kẹsàn-án oṣù zòlìhìjà òní lọ́jọ́ kejì báyìí nísìnyí ọlọ́wọ́ jọ́mẹ́rin ló máa karùn-ún jọ́ mẹ́rin ń wo wednesday thursday ó máa jọ́jọ́ kẹfà friday ó máa jọ́jọ́ keje saturday ó máa jọ́jọ́ kẹjọ sunday ó máa jọ́jọ́ kẹsàn-án tọjọ́ kẹsàn-án òun ni wọ́n ń pè ní yawma arafa torí pé ọjọ́ kẹwàá lọ́jọ́ ẹran pípa lọ́jọ́ yẹn fẹ́ni tóun ò bá jẹ́ alálàájì tí ò ṣiṣẹ́ hajj ká lára àlànà ẹ̀sìn wa ni lára súnà anábùwà muhammad ni so a mójútó anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó náà máa gbà á. anábì sì ni àtẹ́síbọ̀ alọ́láhi an yóò káfíra sánàtà lẹ́tì kọ́bláha wà sánàtà lẹ́tì báàdáha kama àkọ́rọ́jáhu alìmọ́mù muslim. gẹ́gẹ́ ṣe ń bẹ́ẹ̀ sọ ẹ̀ muslim anábì ní ní mo fi ń gbà ó náà ni pé ẹ̀san tí mo fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ òun náà ni pé kọ́lọ̀n bá ń fi pa ẹ̀ṣẹ̀ ọdún tó ti lọ àti tọdún tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ kọ́lọ̀n bá ń fi parí torí pé kò sí bẹ́yìn ó ṣe wà lórí ilẹ̀ yìí tí ò ní ṣe lọ́hùn láàárọ̀ ilé àárọ̀ ọlọ́dúnmọ̀ iye ẹ̀ṣẹ̀ tá a ti kó sí kìí tẹ́ ṣe àwùjọ wa yìí bóyá nu mọ́tò tá a jókòó tá a ti jókòó tó bìnrin kan bóyá bí tá a ti ń bọ̀ tójú wa ti lọ síbi gbáyé obìnrin kan torí pé òun náà wọ nǹkan tí ò ní jójú wa ó lọ bẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní àǹfààní àwẹ̀ yìí ní ẹ̀san rẹ̀ ó náà ní pọ́lọ́wọ́n bá dẹ́dà wa yóò fi pa àwọn ẹ̀ṣẹ̀ ọdún tó ti lọ àti yìí tí ó tẹ̀lé ọlọ́run lò ní sábàbí fífi pa rẹ̀ fún wa ọjọ́ kan ṣoṣo ni ẹ wo àǹfààní tí ń bẹ́ńbẹ́ tó eléyìí jẹ́ àmà wípé islam ẹ̀sìn tó kún fún àwọn oríṣiríṣi oníranran àwọn àǹfààní ni fún ẹni tí ọlọ́run ọba bá ní kó gbọ́ yé yàtọ̀ sáwọn aránù táwọn èèyàn ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn dì mú gẹ́gẹ́ bíi páwọn sin lọ́n lé ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òdo ni torí pé kò sáǹfààní níbi ẹ̀sìn tí ò bá ti bá súnà ànábì sallallahu alaihi wasallam tí ò bá ti bá mú kí láǹfààní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sáǹfààní ń bẹ torí pé ànábì sí wa lójíṣẹ́ ká lè bá a tẹ̀lé e ni Ọlọ́run àti Allah àti rasula wala tubtilu a'malakum ọlọ́ni ẹ tẹ̀lé òun ọlọ́run ọba Allah tẹ́ gbọ́dọ̀ máa jọ́sìn fún wa ati'u rasula kẹ́sì tẹ̀lé òjíṣẹ́ yẹn tààrán sí yí ti ṣe Muhammad wala tubtilu a'malakum ẹ gbọ́dọ̀ bàṣẹ yín jẹ má bàṣẹ yín jẹ yẹn ni pé tẹ́ bá kọ̀ láti lè tẹ̀lé Muhammad ẹ fẹ́ yín jẹ nìyẹn ọlọ́ni wa man yushaqiqi Allaha والرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مسيرا الله لنكني تبا في لي يقوى الله وبا تجيشيري ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ان كان تبا يقوى òjíṣẹ́ tààrán محمد torí pé gbólóhùn tọ́lọ́ ń lò ń bẹ̀ yẹn òjíṣẹ́ náà ẹni tẹ́ ẹ ti màá náà ni bí ẹni mo wó torí pé àwọn èèyàn méjì ni wọ́n dìnáì ni wọ́n tako ìjójíṣẹ́ rẹ̀ wọ́n sì màá lójíṣẹ́ kódà ọlọ́run fi rìnlẹ̀ nínú Al-Qur'ani pé ya'rifunahu kama ya'rifuna abina'ahu wọ́n mọ̀ dájúdájú kó jíṣẹ́ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe dáwọn ọmọ wọn mọ̀ á rí i tọmọ bá pé millions nínú ilé ìwé òun tán bá jáde lọ́wọ́ kan náà yóò mọ èyí tí ó mú kò ní ṣe ọmọ ọlọ́mọ mú wá mú ọmọ ọlọ́mọ wálé àbí yóò ṣe mú a rí pé kò ní ṣe mú bẹ́ẹ̀ lọ́lọ́run sọ wípé àwọn tí wọ́n sọ pé Muhammad èso òjíṣẹ́ òun ọlọ́run ni wọ́n dá àmọ̀ dáadáa kó òjíṣẹ́ ni gẹ́gẹ́ bí wọ́n ti ṣe dáwọn ọmọ wọn mọ̀ tí wọn ní ṣe ọmọ ọlọ́mọ fi ṣọmọ wọn. nínú suratul Fatih ọlọ́run ni Muhammadun Rasulullah والذين معه أشداه على الكفار رحماء بينهم ọlọ́run ní muhammad tó jòjìṣẹ́ ọlọ́run tẹ́ ti máa ń walladhina ma'ahu àtàwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ ashiddahu 'ala al-kuffar olùlé koko ni wọ́n lórí àwọn kèfèrí ruhama'u baynahum wọ́n sì jẹ́ aláàánú láàrin ara wọn tara'um ruk'an sujjadan àwọn náà làwọn tó ṣe pé wàá rí wọn ẹ máa rí wọn lẹ́ni tí ó máa rùkúrù tí ó máa tẹ̀ kọ̀kọ̀rọ̀ lẹ́ni tí ó máa forí kanlẹ̀ tí ó máa fàwọn oríkè wọn kanlẹ̀ fún ọlọ́run ọba allah yabtaguna fadlan min allahi wa ridwana wọ́n fi yí ń wá ọlá àti àánú lọ́dọ̀ olúwa wọn ti ṣe allah ni ọlọ́run wá ní síma ọ̀n fi wujuhihim min asari sujud àmì ó máa wá bẹ àmì wọn yóò máa bẹ níwájú wọn yóò máa bẹ lójú wọn látara orí pa kíni ìforíkanlẹ̀ dúdú yìí kọ́ lọ́lọ́run sọ ò tó wà lórí ọ̀pọ̀lọpọ̀ wa torí pé ẹni tó ń bá wà nílùú tí wọ́n ti rọ́ọ̀gì mọ́sìkì tiẹ̀ tí ó sì jáde kúrò nílùú tó jẹ́ pé ibi tó ti fẹ́ kírun kú náà nìyẹn ẹ lè má rí dúdú lórí tiẹ̀ tó dúdú yẹn kọ́ lọ́lọ́run sọ tábàwọn náà àwọn tàfàṣírù ìmálẹ̀ lọ́lọ́run sọ torí pé ìyẹn ní dhalika masalu òun fi tawrat ọlọ́run níyẹn làpèjúwe tá a fi ròyìn wọn tá a fi júwe wọn sínú táwúrá ìyẹn ni àtàwúrá tí wọ́n ń pè ní old testament májẹ̀mú láíláí ọlọ́run lápèjúwe tá a fi júwe wọn sínú rẹ̀ nìyẹn so eléyìí já mọ̀ wípé àwọn sọ̀hábà òjíṣẹ́ ọlọ́run àtàwọn sọ̀hábà ní nínú tí ọlọ́run fi ṣẹ̀ṣà wọn òun náà ni pé ọlọ́run fi ìmọ́lẹ̀ sí ojú wọn torí pé ááyà òun kìí ṣe gbogbo wa ló ń bá wí ó ń júwe ànábì àtàwọn sọ̀hábà bí wọ́n ṣe rí ó ń júwe wọn fún wa ni. ọlọ́run sì ní dhalika masaluhum fi tawrat wa masaluhum fil injil bí a ṣe ṣàpèjúwe wọn bá a ṣe júwe wọn nìyẹn sínú tawra ọlọ́run níbẹ̀ la ṣe júwe torí ẹ̀ tí wọ́n bá gbé àtàwọ̀rọ̀ yìí tọ́lọ́run fún ànábì Musa tí wọ́n ń pè ní Mose Moses èyí tí ọlọ́run fún un yẹn tí wọ́n bá gbé e jáde dandan ni ká bárò yẹn bẹ̀ tí wọ́n yọ. torí pé tí o bá sí ń bẹ̀ ni la yaqulu Allahu rabbuna ọlọ́run ọba olúwa wọ̀ ní sọ ọlọ́run ọba ò ní sọ láíláí tó bọ́lọ̀ ń ṣe ròyìn wọn síbẹ̀ nìyẹn ọlọ́run wá ní wọ́n ní ròyìn nínú báíbù náà wa masaluhum fil injil ọlọ́run ní ròyìn wọn nínú báíbù nínú bíbélì tá a fi ròyìn wọn síbẹ̀ kazari'in aròyìn wọn gẹ́gẹ́ bí irúgbìn kan àròyìn wọn gẹ́gẹ́ bí irúgbìn kan tí wọ́n ti bọnú lẹ̀ akọrọjà ṣàtẹ àwò tó wá yọ gbòǹgbò rẹ̀ ìtakùn tó yọ ìtakùn sínú lẹ̀ nígbà tó yọ ìtàkùn sínú lẹ̀ yìí a ó wá yọ jáde nígbà tí ó yọ jáde ọlọ́ọ̀ni fastag lazar látara àtàkùn tó ti fi dirẹ̀ mú sínú lẹ́lẹ̀ yẹn pasta glazo ó wá di nǹkan tó lágbára tó le wàstáwà àlẹ́sùkìhì ó wá rí bí dúó rí bí fẹsẹ̀ múlẹ̀ wámúwám torí pé gbọ́lọ̀ sùkù tó ń bẹ́ ń bẹ́ ń kìí ṣe sùkù ọjà jámù sáàkù nìyẹn jámù sáàkù ní ẹsẹ̀ látòjúgun lọlẹ̀ ni wọ́n ń pè ní sáàkù sọ́lọ́ ni wàstáwà àlẹ́sùkì ó wá dúó ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ọlọ́ni bá ṣòròyìn wọn sínú bẹ̀ nìyẹn yẹn ni wípé ànábíwá muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́run rán sí wa àtàwọn sọ̀hábà ọlọ́run ti ròyìn bí wọ́n ṣe rí bí wọ́n ṣe jẹ́ olùmọ̀ọ́bẹ lórí ọ̀kan ṣoṣo tí ò ní sí ìlànà kílànà láàrin wọn táwọn sọ̀hábà wọn understand ànábì wọ́n gbọ́ ànábì wọ́n sì máa bí wọ́n ṣe bá lò ọlọ́run ti ròyìn wọn bẹ́ẹ̀ sínú bíbélì síwájú kan tó dé so eléyìí jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba allah ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ títí táyé òfin parẹ́ ni ó nímọ̀ nípa àṣesí táwọn èèyàn ń bẹ ó nímọ̀ nípa àṣesí táwọn ẹranko ń bẹ ó nímọ̀ nípa àṣesí táwọn kòkòrò ń bẹ gbogbo nǹkan kọ̀ọ̀kan òun náà lólúwa wa allah ló nímọ̀ nípa rẹ̀ sọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ àmà wípé anabuwa muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó jẹ́ ọ̀gá táwọn sọ̀hábà dúó tì ní torí pé àwọn sọ̀hábà wọn la pèjúwe ìtàkùn tí ó mú igi tó mú mọ́lẹ̀ sínú lẹ̀ àwọn la ìtàkùn tó yọ ohun torí pé igi ò ní yọ ìtàkùn ẹyọ kan ìtàkùn ó pọ̀ tí ó wọnú lẹ̀ ni ìyẹn ló fa tó jẹ́ pé tí a bá hú igi kan àbí kò sí bí igi ó ṣe tínrín tó kódà kó jẹ́ igi ewédú kátẹ́gùn máa fẹ́ kínú tí bá ń wólé tí ń sílé tí ń sí gbogbo ẹ̀ tẹ́wédú bá lọlẹ̀ báyìí yóò tún dìde padà ni torí pé nǹkan kan ti ń bẹ tó ti mú mọ́lẹ̀ sínú rẹ̀ tó jẹ́ ó lágbà tẹ́ ẹ bá sì fi lè já tẹ́ ẹ bá fẹ́ lọ síbòmíì ẹ máa ṣàkíyèsí ẹ rí i pé kò sí bẹ́ẹ̀ sì já nǹkan tẹ́ ẹ ti lọ sílẹ̀ tó wù jáde tẹ́ ẹ bá já àwọn àtàkùn kan ó padà gé sínú rẹ̀ tẹ́ ẹ bá wá gbẹ́lẹ̀ míì tẹ́ ẹ bá tì í bọ̀ pé kó tún wù jáde níbẹ̀ yóò kọ́kọ́ rọ torí pé nǹkan tó fún un lágbára yẹn ẹ ti já tó tẹ bá ti bọ́ bòmí àwọn ewé rẹ̀ tó náwó tẹ́lẹ̀ kàn rí pé yóò dorí kodò báyìí ni kódà kójò máa rọ̀ sí kó máa rọ yìnyín sí lórí báyìí yóò sì rọ̀ kódà ó lè gbẹ nínú òjò sokó tó dìgbà tí ó tún tó mí padà ó dìgbà tó bá tún rí di fún rẹ̀ ní takùn míì tó fi dúró sínú lẹ̀ ìgbà náà lẹ́rìí pé yóò tún wá bẹ̀rẹ̀ sí ní jí pé àkíní ti ń yè ó ti ń yè padà ní tó jó máa yè ni kó ti rí takùn míì fìdí múlẹ̀ sínú lẹ̀ ni so anabi àtàwọn sahaba ni ọlọ́run ròyìn wọn bẹ́ẹ̀ sínú injil ìyẹn bíbélì pé ìṣesí wọn òun náà ní irú ìṣesí irú gíbáwọn tókí la fẹ́ ló ń bi eléyìí òun náà ní wípé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó rán anabi sí wa kó lè bàa jẹ́ olùtẹ̀lé wa ẹni tá a máa tẹ̀lé níbi gbogbo àwọn àṣesí sotori ẹ àápọ̀ lẹni tí ó máa ṣe azkar azikiri fún ọlọ́run ọba adẹ́dá wa púpọ̀ nínú àwọn ọjọ́ tá ń bẹ́ńbẹ́ yìí gbogbo àwọn dáadáa tá a bá ń ṣe tẹ́lẹ̀ ẹ̀dá òkè má jẹ́ àfihìlẹ̀ torí pósù tó pàtàkì púpọ̀ láti fi súnmọ́ ọlọ́run ọba adẹ́dá wa ni. àtàwọn nǹkan míì nínú àwọn iṣẹ́ olóore téèyàn máa ń ṣe nínú Islam bíi ká ṣe sàárà fún yàn sàárà tá à ń sọ kì í ṣe tàwọn mọ́lá là ń sọ torí pé sàárà àmàlà ń gbà míì nínú Islam invalid kò ní wúlò torí pé ní Islam ẹni bá ti sọ bára díṣẹ́ ó ti dẹ̀ṣẹ̀ tá a bá ti lè mú pé iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n kàn jí láàárọ̀ kí n sì lọ jókòó níbì kan káwọn èèyàn máa kọjá lọ kán máa kọjá bọ̀ kán máa fi lé mi lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lókù téèyàn ń gbà wọn. torí pé ní ti Islam túlẹ̀ òǹdíwọ̀n tẹ̀sìn wa túlẹ̀ kò kọjá déédé nǹkan tí èèyàn fẹ́ fi bí a bùkátà tó dé bá bùkátà pé mi ò rílé kọ́kọ́ ebi tó bá fi lè rí nǹkan tó fẹ́ jẹun tán ìmí tó bá lé lórí rẹ ti di haram ó ti dèwọ̀ ní ìlànà ìbúwa Muhammad sallallahu alaihi wa sallam fi ni nínú ìjìyà tọ́lọ́hún ó ṣe fúnrú àwọn oníbàárà níjọ́ ọ̀gbìn ìdí alkiyama ni pé tọ́lọ́hún bá kọ́kọ́ gbé wọn dìde ọlọ́hún ó bu àwọ̀ kúrò lójú wọn ọlọ́run ó bo awọ kó lójú wọn ṣùgbọ́n ẹni tá ń pè ní ẹni tá ń ṣe sàárà fún sàárà tá ń pè ní sàárà ní Islam òun náà ní kárí ẹni tó ní bùkátà sí nǹkan ká fún un ó lè má jẹ́ pé owó ni òrí jẹun bóyá ilé rẹ̀ ti ń gbé làwọn nǹkan tó lè múlé rọrùn fún òsì ń bẹ́ẹ̀ tv kọ́là ń sọ kì í ṣọ̀rọ̀ rédíò nísun bóyá kò ní fáànù ńlé rẹ̀ àbí fáànù nù lé rẹ̀ ti bàjẹ́ ni wọ́n á mánéjì ẹ̀ wọ́n pé ẹni ah, yìí fáànù lé rẹ̀ ò dáa ìwọ́ wá rà míì fún sàárà nìyẹn náà ẹni yí aṣọ ni òríwọ̀ ló bá fún àbí ló bá raṣọ fún sàárà náà ni orí kó kàn wọ bàtà kan jálujálu ní pé a onílọ́dún yìí tí mo ní náà nìyẹn dunlop wọ́n bá wọ́n pé mi sì nìkan lé tó ṣe díẹ̀ báyìí mélòó fẹ́ wọ̀ ló bá kó kan sí lẹ́sẹ̀ pé ẹ̀wọ̀ ilé lára sàárà náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀nà tí yẹn ń gbà ṣe sọ́dákọ̀ fáwọn èèyàn tó bá ní bùkátà sí nǹkan tí wọn ò sì rí ọ̀nà àti bíyà rẹ̀ lára ẹ̀ náà ni hadiya ká máa fún yàn lẹ́bùn ẹ̀bùn ní tiẹ̀ ìdájọ́ tiẹ̀ yàtọ̀ sí ìdájọ́ sọ́dákọ̀ ìdájọ́ hadiya ni pé kódà ẹni tó ní nǹkan gbà mí a lè fún ní ti torí ìdí èèyàn lè ní mọ́tò ń sin ká tún gbé mọ́tò fún a rí pé keje pé kò ní mọ́tò tó fẹ́ wà kọ́ àtúnwá fún ìyẹn náà ń pè lẹ́bùn ẹni tí kò ní bùkátà sí nǹkan tá a kàn wá fi ṣe gífìtì fún ẹ̀bùn nìyẹn ìyẹn náà lára ìbáàdà ni torí pé òun náà máa ń ní nǹkan tí ó máa ń bí yóò máa bífẹ̀ẹ́ ló fà tó jẹ́ pé ọmọ òní wo wípé bàbá òun ó ti kọ́lé gbọ́ ó ti kọ́lé àwo òun ṣẹ̀ṣẹ̀ ń ṣọ́ọ̀gù kóun tó róúnjẹ jẹ́ ń tóun ni kó wá rí nǹkan tó lè rà fún bàbá rẹ̀ láti fi ṣó ìjọmọ sí bàbá òun kó wá káwọ́ rẹ̀ gbéra òní ṣe bẹ́ẹ̀ bóyá ó ní ló bá já síbi pé ah, apu yìí sì tóbi mi tí ìrírú ẹ̀rí ah, ó pọn dáadáa ó ṣe kinní kan ẹyọ kan two hundred naira gbà jẹ́ ń ra ẹyọ kan fún dáàdì mi tó bá gbé débi ẹ má bínú ah, mo rí kinní yìí ó sì wù mí dáadáa mo ní kí n ra fún yín ẹ má bínú kó jẹ́ ẹyọ kan ó sì mọ̀ pé tí bàbá àwọn bá fẹ́ ra hundred olówó àti ra kò wá ní wò bẹ́ẹ̀ irú yìí tó ń ṣe yẹn gift nìyẹn tó wúrú àwọn nǹkan báwọn lára àwọn ìbáàdà tó ṣe wípé ẹ̀sìn wa fẹ́ ká tó máa mójútó òun náà ni nínú oṣù yìí dáadáa láàrẹ̀ náà ni tilawatul Qur'an gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe fi Ramadan ká tó múra sí nínú oṣù yìí náà gẹ́gẹ́ bí àwọn àtọ́kàtà àti kà pé iṣẹ́ rí tá a bá ṣe nínú ọ̀sán oṣù yìí pàtàkì jùlọ nínú mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ yìí ó lóore jù tá a bá ṣe ní gbogbo àwọn ọ̀sán tó kù lọ nínú ọjọ́ ayé wa. bákan náà huduru majalisil ilm àwọn àyè ibi tí wọ́n bá ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti máa gbọ́ wà sí in tó fún wa lé àlékún mà lórí ẹ̀sìn wa ká máa jókòó ń bẹ̀ ká máa jò sú wa láàrin ọjọ́ mẹ́wàá yìí ká máa lọ torí pé ìjókòó wa láàyè ibi tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ tí ó fún wa lálékún àgbọ́yé tọ́lọ̀ ń fẹ́ ká wá ṣe nílé ayé wa tó sì jẹ́ pàkọ́kọ́ ń tọ́lọ̀ ń sì tú òun ẹrù wa náà nìyẹn ká máa jókòó ibi tá a ti gbọ́ yí ọ̀ràn àyàn ni ọ̀ràn yẹn ni ló fà tó jẹ́ pé tí gbogbo wa bá filẹ̀ tá a bá sọ ọ́ gbogbo wa làájọ máa gbẹ̀ṣẹ̀ tá a bá sì tún filẹ̀ tá a láàgbọ́ a tún máa gbẹ̀ṣẹ̀ èyí òun ló fà tó fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá mọ̀ òdodo tó bá wá kẹ́yìn sódodo ọlọ́run yìí sábà darí ẹni yẹn padà síbẹ̀ mọ́ ṣùgbẹ́ni tóun ò mọ̀ òdodo tẹ́lẹ̀ tóun kàn ń jágbó káàkiri ni ọlọ́run lè ṣètọ́sọ́nà fún irú àwọn ẹni yẹn torí pé ọlọ́run sọ pé wàmán yushakiki rọ̀súlẹ̀ wàmán yushakiki lọ́ àwọn rọ̀súl min ba'di ma tabayyana lahul huda ẹni tó bá lè yapa òjíṣẹ́ tó yapa ọlọ́run tó yapa òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí ìmọ̀nà ti hàn sí tó ti mọ̀ yìí tó jẹ́ ìmọ̀nà wàyàtẹ́bì ghayra sabilil mu'minin ó wá lọ rin ojú ọ̀nà tó yàtọ̀ sí tàwọn olùgbàgbọ́ náà ìyẹn làwọn sọ̀háàbà ni wọ́n rin ìlànà tó yàtọ̀ sí tàwọn sọ̀háàbì ànábì a rí pé ń bẹ ọlọ́run tó ti rẹkọmẹ́ndì àwọn sọ̀háàbà náà fún wa nìyẹn ọlọ́run nínú wà lìhì máa ta wàlà á fi ilẹ̀ kó tẹ́rẹ̀ ẹ̀ lọ́rùn pẹ̀lú tó fẹ́ ṣe yẹn á fi ilẹ̀ kó máa bá a lọ bẹ́ẹ̀ torí pé àtijọ́ máa tẹ́lẹ̀ òun ló máa máa ṣẹ̀ṣàánù látọwọ́ rẹ̀ á wà fi ilẹ̀ kó máa nù ọlọ́run wà nù sílíhì jahannam lẹ́yìn náà wàá jù sínú náà jahannama wọ́sá àti màsírọ̀ iná jahannama yẹn ìyẹn ló burú jù kan sọ pé ìyẹn ló gbèsè ayé ó tún wá wọ́ná ọlọ́ni ìyẹn ló burú jù ní bùdésì nínú àyà mi ọlọ́ni falamma zaagu azaagọ̀lá qulubahum nígbà tí wọ́n ti mọ òdodo tí wọ́n ti mọ ntọ́lọ̀ ń fẹ́ kí wọ́n ṣe tán kọ́ tí wọ́n gúnrí kú ń bẹ́ẹ̀ ọlọ́run náà wá darí ọkàn wọn kú ń bẹ́ẹ̀ tó ló fọ́sí pé téèyàn bá ń bẹ lórí ìmọ̀nà táníyàn rẹ̀ bá dá ọlọ́run yìí sábà gbé àtúbọ̀tán burúkú bá so eléyìí jẹ́nu àwọn nǹkan tó ṣe wípé a máa ṣe ká máa jókòó mi tí wọ́n bá ti ń dá wa lẹ́kọ̀ọ́ àwọn wá sí òdodo bákan náà àwọn mọ̀lẹ́bí wa ká tún rò wọ́n papọ̀ nínú àbí ìtò ti pè síwájú kó sì yóò tó dé tí èti ìjújọ́ mẹ́ta jọ́ mẹ́rin lọ mo tún ní tún pè yín náà ni ah, ó pè mí lánàá náà àkéé ah, pọ̀ jù afẹ́ má làáfíà yín náà ni. <clears throat> torí pé tábà ní sílátù rahim káru ẹbí pọ̀ káru ẹbí pọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ yé gbọ́ yé kí làá máa ń ru ẹbí pọ̀ ká ṣe dáadáa sáwọn ẹbí wa ni. tí ń jẹ́ sílátù rahim nínú ẹ̀sìn nìyẹn ká ṣe dáadáa sáwọn ẹbí wa. Asma bintu Abi radiyallahu anha nígbà tó wà ní Madina ìyá rẹ̀ wá wá ìyá rẹ̀ sì jẹ́ kèfèrí lásìkò yẹn ìyá rẹ̀ wá fẹ́ ó wá yẹ ó wá bẹ̀ wò ó wá wò pé à ẹni lè gbà kẹ́ wọlé o kí n kọ́kọ́ dọ́dọ̀ ànábì ànábì náà ó wá bèèrè lọ́wọ́ ànábì yìí pé ìyá mi asil ṣé kí n kó yẹn pé jẹ́ kí n gbà á láàyè ànábì ní síl sílé ummak òjò e wá ní kó yára mara gbà á láàyè mara káyì kèfèrí ni tó a ṣe ẹ̀tọ́ wa fún àwọn ẹbí wa a tún jí ó pọ̀ dáadáa nínú oṣù yìí torí pa àfi ń sin lọ́hùn ni àrò ẹbí wa pọ̀ bákan náà gbogbo àwọn ẹ̀dá ọlọ́run lápapọ̀ ká ń ṣe dáadáa sí ká túnbọ̀ múra sí dáadáa wọn àwọn èyí tá a sì ń hàn lé mọ̀ náà bí àwọn tí ń gbé aláǹgbá kaná lóòyẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹja wọn bẹ̀ torí pé àwọn tẹ́ ń sun yìí náà àwọn náà lẹ́mìí ọlọ́run ò sì tú wàhálẹ̀ kákan máa pa wọ́n nípa àbòsí ọlọ́run ò tú wàhálẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba tó sì dá wọn ọlọ́run dá wọn náà nítorí ìdí kan ni torí pé ọlọ́run sọ fún wa ní Al-Qur'ani pé gbogbo nǹkan tó ń dá ní ń ṣàfọ̀mọ́ fún wọn ọlọ́run tẹ̀wọ̀n pa àwọn yìí tó bá ti wá gbẹ̀mí lọ́rùn rẹ̀ tí yóò sáfọ̀ mọ́mọ́ kò sáfọ̀ mọ́mọ́ nìyẹn lọ́dọ̀ tiẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ̀ lásìkò yìí a sọ fún wa wípé yawmun nahar afdol ayyamil ashir ọjọ́ tá a fi ń pẹran òun lọ́jọ́ tó lọ́lá jù nú àwọn ọjọ́ mẹ́wàá tí a ń lò anabuwa muhammad sallallahu alaihi wasallam gẹ́bí al-imam ibn al-qayyim bí wọ́n ṣe mú ọ̀rọ̀ yìí wá tí Sheikh Albani tí wọ́n ní hadith tó lálàáfíà ni afọ́ àwa ni a khairu ayyami khairu al-ayyam inda Allah yawm an-nahar aw yawm an-nahar èyí tó lóore jù tó dáa jù náà àwọn ọjọ́ tá ń lò láyé ọjọ́ tá fi ń pẹran ni ọjọ́ tá fi ń pẹran lọ́jọ́ ọdún ànábì jù náà ọjọ́ tá ń lò láyé wọ́wọ́ alhajj akbar afáwa ibn al-qayyim ní ọjọ́ yìí ní ọjọ́ hajj tó tóbi jùlọ ó ní ọjọ́ hajj tó tóbi jùlọ gẹ́gbó ṣe lẹ́nu sunanu abi daud ó lè anabi sallallahu alayhi wa sallam ní inna a'zama al-ayyami inda allah yawm an òun náà lọ́jọ́ táwọn èèyàn fi ń dúó sí mìnà òun lọ́jọ́ tí wọ́n fi dúó sí mìnà ó lòun lọ́jọ́ tó lọ́lá jù nínú ọjọ́ tá ń lò láyé bákan náà nígbà tí àwọn ọdún táwọn ayẹyẹ ọdún tí bá ń bọ̀ bóyá àwọn àkórè báyìí torí pé tí wọ́n ń pè ní kórè náà ni ayẹyẹ ẹ̀dùn ọjọ́ kan tá a fẹ́ ṣayẹyẹ ẹ̀dùn ló ń bẹ̀ táwọn ọdún bá ń bọ̀ bọ́dún ṣe ń bọ̀ yìí kí làwọn nǹkan tá a fi máa ń ṣe palẹ̀mọ́ fún un kí làwọn nǹkan tá a máa ń ṣe ní palẹ̀mọ́ táwọn ọdún bá ń bọ̀ nínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bí mùsùlùmí nínú palẹ̀mọ́ wa onínà ní at-tawbatu sadiqa annasu ìtúbà òdodo ìtúbà tó má agbọ́dọ̀ kọ́kọ́ palẹ̀ yìí má yẹn là kọ́kọ́ torí pé táwọ̀bà kẹ́yìn ó túbá òun náà ni kẹ́yìn ó jáwọ́ kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣe ìjáwọ́ kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ tá ń ṣe òun ni táwọ̀bà kìí ṣe kéèyàn kàn máa dunnú lásán yìí pé ọdún ń bọ̀ àásọdún abẹ́ràgbò abẹ́rasọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí kọ́ ni tá a kọ́kọ́ fi máa ń ṣèpalẹ̀ máa fi ọdún ń bọ̀ àkọ́kọ́ tá a fi máa ń pàdé ọdún òun náà ni at-tawbatu sadiqa ìtúbà òdodo àwọn ẹ̀ṣẹ̀ tá ń yí tá ń yí nú ẹ̀ ká kọ́kọ́ jáde kúrò nínú ẹ̀ náà zina ló ń ṣe ni kò fi ilẹ̀ irọ́ ló ń pa ni kò fi ilẹ̀ ọtí ló ń mu ni kò fi ilẹ̀ òṣẹ̀sìn ọlọ́run òmójútẹ́sìn ọlọ́run náà ni kò múra sí òfin ọlọ́run ló ń tẹ̀ lójúmọ́lẹ̀ ni má ṣe bẹ́ẹ̀ mọ́ tó wàá kọ́kọ́ jáwọ́ kò mi gbogbo àwọn nǹkan yìí àwọn ọ̀nà tá ń gbà ṣèpalẹ̀ mọ́ fáwọn ayẹyẹ ọdún gbà tí bá ń bọ̀ nìyẹn a kọ́kọ́ jáwọ́ kò níbi àwọn nǹkan yìí nítorí pé n ta mọ̀ ní ẹ̀ṣẹ̀ nǹkan kan ni tó ṣe wípé tí bá ń bẹ lára ọmọ ènìyàn kì í jẹ́ kéèyàn láǹfààní sọ́lá ọlọ́run bákan náà a sì máa dígàgá ọkàn ọlá tá tó yẹ ká rí mú ànírígbà lọ́dọ̀ ọlọ́run bákan náà yóò tún wá dí gàgà ọkàn wa ló fà á tó fi jẹ́ pé téèyàn bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ni tí ó máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run ní gbogbo ògbà yóò máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run ní gbogbo ògbà yẹn ni pé yóò máa fa àwọn nǹkan tí ń ṣe tí ò bófin tọlọ́run mu yóò máa fi ilẹ̀ lé ní tere èjì tere yóò máa gbìyànjú tó bá ti rí kan já yóò tún gbìyànjú àti mú mi pé à á lè fi gbogbo ẹ̀ náà lẹ̀ tán kò ní sọ bẹ́ẹ̀ so a ní ìtúbà òdodo a pinnu rẹ̀ kalẹ̀ nítorí kalẹ̀ bá àrọ́ lámú lọ́dọ̀ ọlọ́run bákan náà kí ẹ̀ṣẹ̀ sì má bàa blọ́ọ̀kù ọkàn wa má bàa dígàgà ọkàn wa. bákan náà al-azmu sadiq ìpinnu òdodo ìpinnu òdodo náà ni àníyàn tó mọ́ kó máa bẹ nínú ọkàn wa pé a fẹ́ lo àsìkò tí à ń dunnú rẹ̀ wọn a fẹ́ lò ó láti fi ṣe tí ó yọ ọlọ́run ọba dẹ́dà wa nínú kìí ṣe pé kákan máa dùnnú pé ọdún ń bọ̀ afẹ́rẹ́ ẹran afẹ́ra sọ ká pinnu lẹ́mìí wa pé ah ọdún tí ń bọ̀ yìí kò gbọ́dọ̀ bá mi lórí ẹ̀ṣẹ̀ ní tí mo sì gbọ́dọ̀ ṣe ń bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí tọ́lọ̀ sì yọ́nú sí torí pé gbogbo ẹnikẹ́ni tó bá fòdodo bá ọlọ́run ọba láàlò ọlọ́run ọba náà fòdodo bá lò tíyàn bá sì rò pé òun lè tan ọlọ́run ọlọ́run ó fi ilẹ̀ kó máa tan rẹ̀ ọlọ́run yóò kọ́ dìrún lọ́ha alladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun ọlọ́run ni wọ́n tan ọlọ́run wọ́n tan ọlọ́run wọ́n ò tẹ́ nìkan ló fà tó fi jẹ́ pé ẹrú níwájú olúwa rẹ̀ kò gbọ́dọ̀ ṣó kò gbọ́dọ̀ ṣàfihàn pé ọgbọ́n kan ń bẹ fóun agbára kan ń bẹ fóun ète kan ń bẹ fóun so èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ó nà tán ẹrú máa ń nà tán wájú olúwa ẹni so àwa tá a jẹ́rú sí ọlọ́run ọba Allah a gbọ́dọ̀ nà tán fún ọlọ́run ọba adẹ́dàá wa ti ṣe Allah àní máa dọ́gbọ́n bíi pa àti tó tán àbá ti mọ̀ tán àbá níbi kan tá a lè yẹ sí

wípé ọdún tá a fẹ́ ṣe yìí a fẹ́ fi ṣe lọ́hun a fẹ́ fi sin lọ́hun ni mélòó mélòó nínú àwọn mùsùlùmí tó jẹ́ pé àtìgbà tó ti fẹ́ bẹ̀rẹ̀ tó ti ń gbúrò pọ́dún ń bọ̀ náà ló ti láníyàn pò ń fẹ́ ṣe lọ́hun bí ẹni tó rẹran tó fi jà àníyàn pé a fẹ́ ṣe lọ́hun ni pé a àgbò tí mo fẹ́ rà lọ́dún yìí last year ẹran tí mo rà kò lè jà dáadáa ṣùgbọ́n èyí tí mo fẹ́ rà lọ́dún yìí màá lọ wá bàbá ńlá ẹran tán ti rọ ní gbóyó ni ẹran àwọn amúgbó òní màá lọ rà torí kí ni torí kó lè máa na gbogbo ẹran àdúgbò ṣe léṣe àníyàn ẹ̀ṣẹ̀ ni torí pa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la'ana allahu man masala bil hayawan gbogbo ẹnikẹ́ni tó bá tú àwọn nǹkan ọ̀sìn lẹ̀ àwọn ẹranko tó bá fi lè tú wọn lẹ̀ pé ẹ máa ṣe ra yín léṣe lọ àbí ohun gangan bá ń ṣe wọ́n níṣekúṣe ìbínú ọlọ́run ìjìnà síkẹ́ ọlọ́run kó máa jẹ́ ti rú ẹni bẹ́ẹ̀ ànábì ló ṣe pèlé wọn. ànábì kọjá ń bì kan jọ kan ó wá rí díẹ̀díẹ̀ kan tí wọ́n gbé lẹ̀ wọ́n wá ń ta lọ́fà wọ́n fi ń ṣe tágẹ́ẹ̀tì wọ́n fi ń tọ́wọ́ wá ń ta lọ́fà bó ṣe wá kọjá ń bẹ̀ mọ́tẹ́ni tó ń súnmọ́ wọ́n túká gbàtà anabi wa rí kinu pé wọ́n ti fi ọfà dára burúkú sí ara ẹ̀ anabi wa sọ gbólò yẹn pé ah àwọn tó ṣe kínní yìí níṣekúṣe báyìí kọ́lọ̀ ń kó bínú sáwọn náà káwo orú àánú ti ń bẹ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam lórí àwọn ẹranko so ẹ̀sìn wa kọ́ ló gbé gbogbo òyí tá à ń ṣe yẹn wá táwa rò wípé nínú tá a fi ń sẹlibrétì iléyà òun náà ní ká rẹran ká máa fi jà tó bá jẹ́ kó bá rọrùn bẹ́ẹ̀ ìwọ náà dé àwọn ọmọ rẹ àtọmọ aládùúgbò rẹ dẹ wọ́n síra wọn ká máa forí gbára wọn ká máa wá kanra wọn kẹ́ máa kówó lé pé ọmọ tó rí rẹ bá ti bẹ́ òun ò ní gbowó èyí tó rí rẹ bá ti bẹ́ òun ní ó gbowó. a rí pé mọ́tò lásán lásán àwọn ẹran bá lù ju mọ́tò àwọn ẹran yẹn ṣé wọn ò ní àpọ́nlé ju mọ́tò kó jọ lọ ni. tẹ́lómi bá páàkì mọ́tò lásán tí wọ́n bá fi ọwọ́ nù la lásán báyìí ó lè ní ẹbí òun fọ gbogbo tabẹ́tabẹ́ kẹfọ́ wọ́n ń ṣe nǹkan rí ìdílé tí yín ni mo páàkì mọ́tò wá fọwọ́ ra ó yá máa fọ́ bẹ́ẹ̀ àwọn ẹran yìí sì ní wọ́n válù ju àwọn ọkọ̀ wa tá a kó jọ lọ torí ọlọ́run ọba dá wọn ni ó dá ẹ̀mí sí wọn lá àwa kàn rọ gbogbo rọkúrọ lárọ kálẹ̀ síbi táwa kó jọ yẹn náà. ẹ níbẹ̀ nìkan sì kó wá sọ pé òun fẹ́ fi mọ́tò ṣe òun fẹ́ òun náà fẹ́ fi kanra wọn pé ìwọ gbé mọ́tò tí àti tèmi kájọ máa fi kanra wọn ẹ ní nìkan ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n mọ̀ yìí pàtàkì lẹ́mí àwọn ẹran pàtàkì jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ló ń wá torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá ń ṣe àwọn ẹran níṣekúṣe kọ́lọ́n kó bínú sí wọn tó torí àyè máa dunnú kalẹ̀ pé ọdún ń bọ̀ pẹ̀lú pé ká ti pinnu pa afẹ́ṣẹ́ lọ́hùn a máa ń dunnú pọ́dún ń bọ̀ pẹ̀lú pé ah, àsìkò tá a tún fi lékún ní ipò níwájú ọlọ́run lóde yìí ìpinnu wa nìyẹn. bákan náà ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kálímọ̀ yìí pé àwọn tó bá lẹ́mí òdodo pẹ̀lú ọlọ́run ọlọ́run a máa ṣòdodo pẹ̀lú wọn. ọlọ́run ní laqad radiyallahu 'anil mu'minin dájúdájú ọlọ́run ọba allah ó ti yọ́nú sí àwọn olùgbàgbọ́ òdodo náà òun náà làwọn sàhábà إذ يبايعونك تحت الشجرة shajara nígbà tí wọ́n ń bẹ ṣe májẹ̀mú àdéhùn lábẹ́ igi fa'alima ma fi qulubihim ọlọ́run sì mọ̀ wípé òdodo ń bẹ nínú ọkàn wọn ọlọ́run mọ̀ wípé àdéhùn tí wọ́n ń bẹ ṣe yẹn òdodo lórí nǹkan yẹn ń bẹ nínú ọkàn wọn fa'anzala as-sakinata alayhim ló mú ọlọ́run tọ́lọ́run fi wá sọ ìfọ̀kànbalẹ̀ tó fi sọ ọ́ kalẹ̀ lé wọn lórí ẹ wo àǹfààní kéèyàn ó ṣòdodo pẹ̀lú ọlọ́run wa so ọlọ́run rí wípé ọlọ́run ní fa àìlèmọ̀ máa fi qulubihim ọlọ́run máa ti ń bẹ nínú ọkàn wọn lódodo fa anzala sakinata alayhim ọlọ́run wá sọ ìfọ̀kànbalẹ̀ lé wọn lórí wa asaba um fathan qariban ọlọ́run tún wá san wọ́n lẹ́sàn-án àránṣe kòpẹ́kòpẹ́ tó tí yàn ka ìtàn islam yóò mọ pàtàkì àyà wọn torí pé lẹ́yìn ibẹ́ àyẹn tí wọ́n ṣe ibẹ̀ lọ́lọ́run ti gbé àránṣe wọlé fún islam. islam bẹ́ẹ̀ à àdéhùn mọ́jẹ̀mú òdodo tí wọ́n bá nàbì ṣe lábẹ́ ẹgbì yẹn tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ṣe ń jọ́nà lọ àwọn ẹni òdodo ni wọ́n kò sí mùnáfìkì kan láàrin àwọn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn tó ṣe bí àyẹn pátá lọ́lọ́run pè lọ́mọ àlùjánà tí mùnáfìkì bá ń bẹ nínú wọn ni kò ní sọmọ àlùjánà bẹ́ẹ̀ náà làwọn alùbádìr gbogbo àwọn tó torí pọ́lọ̀ ń sọ fáwọn alùbádìrì náà wípé sẹ́yìn ilẹ̀ lọ bádìrì in tó bá wù yẹn ṣe èmi ọlọ́run ọba ti foríjì yẹn ti dọ́mọ àlùjẹ́nà tí mùnàfíkì bá ń bẹ láàrin wọn ni kò ní jọmọ àlùjẹ́nà bẹ́ẹ̀ náà làwọn tó ṣe bẹ́ àfàn nẹ́bì lábẹ́ gé òun ó nígbà tá nẹ́bì lálàá wípé àwọn wù lọ Mẹ́kà láti Màdínà tó wá sọ fáwọn sọ̀hábà nígbà tásìkò hajj wá tó ló bá kó wọn pé ẹja lọ wọn wá lọ wọ́n wá dé àyè kan tí wọ́n ń pè ní Hudaybiya ibẹ̀ òun lànàbì tí wàá rán Uthman sáwọn ará Mẹ́kà wípé lọ bá wọn pé tán bá rí wa tá a bá yọ kán má bẹ̀rù o àfẹ́ wá ṣe ìbádà lára ilé Ọlọ́run ni ká sì ṣe jọ́sìn wa tán ká padà sáàyè wa ni àwa bá wọn fa nǹkan kan rárá torí ẹ̀ kán má gbéjà kó wa. ibẹ̀ yẹn làwọn kèfèrí ti yarí pé ń tó bá tiẹ̀ wọ òní wá lọ́dún ìjọ dọ̀dún ti ń bọ̀ ṣùgbọ́n ní ṣókí ibẹ̀ ni wípé nígbà tí Usman pẹ́ kó tó dé ìró bá kan ànábì pé wọ́n ti pa Usman ìró fake dẹ̀ ni kìí ṣe ìró òdodo bẹ́ẹ̀ lànà ìbá gbogbo àwọn mùsùlùmí pé tọ́ wọ́n pa Usman kẹ̀ a ní òsíjà tẹ́lẹ̀ ní ìjọ wa ṣẹlẹ̀ ó já gbogbo ẹ̀yin tá a jọ wà ń bí ẹ máa wá múlẹ̀ pẹ̀lú mi ó náà ní pé ẹ máa wá bá mi gbádùn wájú Ọlọ́run pé kò síbógun yẹn bá ṣe lè wò ó le tó ẹnìkan kan nu yín ò ní padà wọ́n sì ń lọ lẹ́ni tí ò kó nǹkan ìjàdá ní torí pé hajj náà fẹ́ lọ ṣe ṣùgbọ́n ó ti ìjà ti di dandan báyìí tó ẹnìkan kánú yóò ní ṣe kí ni kò ní padà bí gbogbo wọn náà ṣe bá nàbí ṣàdéhùn lódodo nìyẹn ọlọ́run wá rí wípé àdéhùn tí wọ́n ṣe lórí nǹkan tó nira yẹn pé àdéhùn òdodo ni wọ́n ṣe ọlọ́run fa anzala sakinata aleihim ìbẹ̀rù ló yẹ kó wá ṣùgbọ́n ọlọ́run wá ṣe kí ni ọlọ́run wá sọ ìfọ̀kànbalẹ̀ lé wọn lórí wa asabahum fathan qariba lẹ́yìn náà lọ́lọ́run tó wá san wọ́n lẹ́sàn àrànṣe tí ò ti ẹ̀pẹ́ rárá lẹ́yìn yíò báyìí kò pẹ́ ni wọ́n gba mọ́kà padà lọ́wọ́ àwọn kèfèrí lọ́pọ̀lọpọ̀ àwọn kèfèrí wá dẹni tí wọ́n ń wọnú Islam ibẹ̀ lọ́lọ́run ti tú àwọn mùsùlùmí lẹ̀ tó látara òdodo torí ẹ̀ tọ́dún bá ń bọ̀ jàmọ́ nínú tá a gbọ́dọ̀ nínú àníkíni kálá níyàn òdodo pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bákan náà nínú tá a tún gbọdọ̀ máa palẹ̀mọ́ fún ọdún òun náà ní ká máa palẹ̀mọ́ al-musara'atu fi kulli khairin wa adamil malal anhu wa minhu ká palẹ̀mọ́ wípé gbogbo tó bá ti jóore tá a fi ń ṣọdún tí ó yọ ọlọ́run nínú ẹnìkan ò ní síwájú mi ṣe èmi lẹni tí ó kọ́kọ́ ṣe pé èmi lẹni tí ó jẹ ní àkọ́kọ́ ká sì pinnu lẹ́mìí wa wípé gbogbo bó bá ṣe wò ó fẹ́ ni mí la tó mi níjó sú mi tìbọ́jọ́ mẹ́wàá náà ni tó tá a bá ti di ẹ̀mí wa báhùn ẹ̀mí tá a di tá a fi gbà wẹ́ tá a ti dè sí un tá a bá di láti tìsín lọ́hùn nínú ọjọ́ mẹ́wàá yìí náà àárọ̀ lọ́hùn sí dáadáa wàláhì àárọ̀ lọ́hùn sí dáadáa so torí ẹ̀ gbogbo tá a bá ti mọ̀ níṣẹ́ rí azàlímọ̀ sáré sí ni má jẹ́ bomi àlùwàlá fún ẹ̀wọ́ náà bù fún yàn iṣẹ́ olóore náà ni má jẹ́ wọn ó tẹ́ ẹni mọ́ṣáláṣí kalẹ̀ kí ìwọ náà tẹ́ fáwọn tí ń bọ̀ wá jókòó má jẹ́ wọn ó gbálẹ̀ kalẹ̀ fún ìwọ náà gba fáwọn èèyàn iṣẹ́ rẹ̀ ń gbogbo ẹ̀ tẹ́nìkan bá nídìí nǹkan kan tẹ́jọ́ jókòó tí wọ́n náà sì mọ̀ pé o lè ṣe má jẹ́ ó sáré gbájú ẹ pé ẹjọ́ ta ló ní five naira ńbẹ̀rẹ̀ àbí ta ló ní ten naira ìwọ ni kò kọ́kọ́ yọ torí pàdé pé tó dùn ìjúbẹ̀yàn kan bá béèrè ten naira láàrin one bíi tó fẹ́ lè rí one thousand bóyá o fẹ́ ra pure water ní ta ló ní ten naira kó fún mi mọ́ máa wojú pé kìíní ìwọ jẹ́ kó ṣe pé wọlé ni tí ó kọ́kọ́ ṣe lára ń tá a gbọ́dọ̀ pinnu nìyẹn almusara'atu fi kulli khairin ká sáré mọ́ sáré sí gbogbo tó bá ti jóore iṣẹ́ rí lára ń tá fi palẹ̀ mọ́ di ọdún ònìyẹn ọlọ́run allah subhanahu wa ta'ala nígbà tó ọlọ́run ròyìn àwọn ẹni rẹ̀ nínú al nínú suratul anbiya ayẹlẹ aya 90 ọlọ́ni wa innahum kanu yusari'una fil khayrat àwọn ẹni rẹ̀ yìí wọ́n dá àwọn ẹni tó ṣe pé wọ́n a máa sáré sáwọn aṣẹ́ olóore wa yad'unana raghaban wa rahba wọ́n sì máa pè wá lẹ́ni tí ń sojú kòkòrò tí ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́run tí wọ́n sì ń páyà wípé àtọ́lọ́run ò bá ṣe gbogbo kí wá fẹ́ rí gbà tẹ̀wọ̀n pọ̀pọ̀lọpọ̀ àní àwọn pé tí bá ti sàdúrà tí ò bá ti mú mo tún lọ́gbọ́n kan tí mo fẹ́ dá àwọn ẹni rèé dá bẹ́ẹ̀ wọn èrò bẹ́ẹ̀ àwọn máa ń bẹ ọlọ́run lẹ́ni tó gbà wípé ọ̀dọ̀ ọlọ́run náà làwọn ti lè rí gbà ìyẹn ni rọ́gbà fi máa ń dàlọ́ ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ti máa ṣojú kòkòrò tán fẹ́ gbà wọn pé a ah, kò síbi tí mo ti lè rí ọ̀dọ̀ ọlọ́run ni bákan náà wàrà àbá wọ́n tún máa bẹ̀rù nínú ẹ̀mí wọn pé a ah, tọ́lọ́run ò bá fún mi kíní yìí mi mà ní rí i tẹ̀wọ̀n pọ̀pọ̀lọpọ̀ ajá tí ò bá ti fún máa wá síbòmí sí máa rí bòmí wallahi alazim ìntọ́lọ̀wọ̀n bá fún wa kò síbi tá a ti lè rí kódà tó bá rí níbi èṣù tó ń sìn náà ọlọ́run ló fẹ́ fún ẹ ọlọ́run ló fẹ́ fún ẹ torí pé èṣù tó ń sìn gangan náà dàmọ́ láyé lónìí débẹ́ tó pẹ́ dáka tó ti lo lẹ̀rí ni àtó bínú kú àtó bínú wọgbó àtó bínú wọdò ìbòlówà àti láàlá yín tó lókè tó há mọ́ bẹ́ẹ̀ kò tí ì tó jábọ́ náà ìtànjẹ burúkú tó torí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹni tí ò bá fún yàn ẹnìkan ò lè fún yàn ọlọ́run ròyìn àwọn ẹni rere pé wọ́n a máa sáré sáwọn iṣẹ́ olóore wọ́n sì máa ń bẹ ọlọ́run ọba Allah wọ́n yé pé nǹkan mi ò ju Allah lọ wọ́n a máa bẹ ọlọ́run ọba wọ́n sì máa ń bẹ ọlọ́run ọba lẹ́ni tí ń sojú kòkòrò tó wà lọ́dọ̀ ọlọ́run pé ọ̀dọ̀ ọlọ́run òun ń sì ti rí ọlọ́ni wakanu lana khashi'in bákan náà wọ́n sì jẹ́ olùbẹ̀rù àwọ ọlọ́run ẹni tí bẹ̀rù wa ń bẹ̀lẹ̀ mi wọn àwọn ẹni rẹ̀ nìyẹn gbogbo àwọn eléyìí nínú àwọn nǹkan tá a palẹ̀ mọ́ fún ọdún ni mélòó mélòó ẹlòmíràn tó bá rẹ ran rẹ̀ tán lè má fi jà ṣùgbọ́n ọjọ́ tó bá ti dá dùbúlẹ̀ ọjọ́ tó lóore jù nínú ọjọ́ ayé tá a sọ pọ́jọ́ ọdún ọjọ́ ọdún yẹn náà ni ó tún wá kó bí ìyà àti bí òfò àti bí àdánù yóò wá kó gbogbo ẹ̀ sórí tébù ẹ máa mú ya lọ bí a nìyẹn ẹ máa mú nso yóò wá ẹran yóò wá gbé sí wọn wájú sẹran léyà náà nìyẹn tí n tọ́lọ̀ ní kẹfì ṣe nìyẹn tó bá Ibrahim tọ́lọ̀ ń sọ ìlànà yìí tó tọ́lọ̀ ń tara rẹ̀ sọ ìṣe yìí di súnà tó bá jẹ́ pé wọ́n ló bá wà ń bẹ̀ níjọ́ náà nírú kò tí Ibrahim wà tí wọ́n lè rọtí sẹ́ran pé fi mutí àbí lè ṣe é níṣekúṣe torí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala nígbà tọdún bá ń bọ̀ kìí pinnu kó ń fẹ́ ṣe a máa pinnu àti sin lọ́hùn ni eléyìí jẹ́nu àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbogbo àwọn ayẹyẹ tí bá ń bọ̀ islam méjì náà sì ni ni juma ọdún <clears throat> ìyẹn ni àwọn àdájọ́ tó so mọ́ wa méjèèjì tá à ń ṣe nínú àwọn tó yẹ ká tún ó náà ni wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ló ṣe àwọn ọdún yìí lófin fún wa ó yàtọ̀ sí maulidi nabi ó yàtọ̀ sí ayẹyẹ laylatul isra wal miraj ó yàtọ̀ sí ayẹyẹ hijira ó yàtọ̀ sí ayẹyẹ laylatul qadri táwọn èèyàn gbé wọlé torí pé ìlànà maulid àti ìlànà hijira àti ìlànà ayẹyẹ laylatul qadri sun ayẹyẹ nínú Laylatul Qadri ìlànà yìí òun náà nìlànà tí wọ́n fi gbé gbogbo àwọn ọdún àwọn ẹlẹ́sìn tó lọ tí wọ́n fi gbé kalẹ̀ ọdún Islam ọdún gúnran àtọdún túnú àwẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba gbé kalẹ̀ fún wa ká máa ṣe nígbà tá a bá ṣe àwọn orígun méjì kan ọlọ́run bá gbé ọdún ìtúnú àwẹ̀ kalẹ̀ fún wa ká celebrate ẹ̀ pé ah, a àgbà àwẹ̀ àwẹ̀ gbígbà kíni jàmọ́ ìkanu orígun ẹ̀sìn téèyàn bá gba gbogbo orígun wọlé tó bá lóun ò gba àwẹ̀ ó ti di kèfèrí kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà níléyá ká mọ́ pé lọ́dún ńlá o torí àwẹ̀ náà ọdún ńlá ni bẹ́ẹ̀ náà níléyá ọdún léyá tá à ń ṣe òun náà aṣọ náà lẹ́yìn orígun kan pàtàkì nínú àwọn orígun ẹ̀sìn wa òun náà nígbà táwọn èèyàn bá ṣiṣẹ́ hajj tí wọ́n bá parí rẹ̀ tí wọ́n parí rẹ̀ dé stage kan tí wọ́n di láǹfààní àti tú wọn sílẹ̀ tọ́lọ̀ ti tú wọn lẹ̀ kó mi tó ṣe léwọ̀n a wà celebrate pé àwọn àyà wa wọn ṣe hajj wọn gá àràfà wọn sọ̀kalẹ̀ àràfà wọn pẹran awájọ ń pẹran àjọ ń sọdún à ń celebrate orígun míì nínú orígun ẹ̀sìn wa nìyẹn òun náà ni kíni òun náà ni hajj so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ló wá ṣe ọdún méjèèjì yìí ló wá ṣe é lófin tọ́lọ́run ọba ogun sọ pé ẹ máa sẹlẹ̀bírẹ́tì hajj à nídìí àti sẹlẹ̀bírẹ́tì ẹ̀ tí ò bá sì gbé ọdún wá lẹ́yìn àwẹ̀ àgbàwẹ̀ àkàrà aṣọ náà ni. anábùwà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó délu Madina tó délu Madina gbogbo qadimtu alaykum ó ní mo dé sílùú lóyìn yìí walakum yawmani tal'abuna fihima fil jahiliya ẹ láwọn ọjọ́ méjì kan tẹ́ ẹ fi máa ń ṣayẹyẹ ọdún yín nígbà tẹ́ ẹ ti di mùsùlùmí tẹ́ ẹ ti dolùgbàgbọ́ lódodo. wa qad abdalakumullahu bihima khayran minhuma dájúdájú ọlọ́run ọba ti wá fi rọ́pò méjèèjì fún yín méjì míì tó dáa tó lóore jù lọ́wájú ọlọ́run ọlọ́run ti fi rọ́pò rẹ̀ fún yín yawmun nahar ọjọ́ tẹ̀ ń pa ẹran wa yawmul fitri àtọ́jọ́ tẹ̀ ń tunu pé ẹ ti gba àwẹ̀ tán ànábì ló ń lọ́lọ́ fi rọ́pò fún yín báyìí. tó látara di eléyìí a rí pa àwọn ọdún tá à ń ṣe lọ́jọ́ méjèèjì yìí ta ló ṣe é lófin fún wa jàmá Allah torí pé ànábì sọ pé ọlọ́run ló fi rọ́pò tẹ́rí bọ́lọ́run ṣe fi rọ́pò fáwọn ará Madina yẹn náà ni gbogbo èèyàn tó bá jẹ́ mùsùlùmí nínú ìran rẹ̀ nínú èdè rẹ̀ nínú àṣà rẹ̀ gbogbo ọdún tán bá wò máa ṣe ń bẹ́ẹ̀ tó bá ti lè gba Islam yóò gbé gbogbo ọdún yẹn jùlẹ̀ yóò máa ṣe yíta nábì sọ yìí tó bọ́lọ̀ ń ṣe fi rọ́pò fara Madina náà ló fi rọ́pò fara Nàìjíríà náà ló fi rọ́pò fún ara Amẹ́ríkà náà náà ló fi rọ́pò fara India náà kálukú ó gbé gbogbo ọdún wọn lẹ̀ eléyìí ni wọ́n máa ṣe so méjì yẹn náà wá ni kò síbi tá a ti lè rí kó pé mẹ́ta àfi tá ànábì pè lọ́dún kékeré ànábì sí ló ń lọ́jọ́ júmọ́ so torí ẹ̀ àwọn maharajanu àti nairuz tá ń pè ní new year christmas àwọn ọdún méjèèjì yẹn kò sí nínú tíra ọlọ́run níbi kankan láàfi taurat wala fil injil ẹ̀ lè rí nínú ìwé mose ẹ̀ sì lè rí nínú ìwé jésù náà kò sí mbẹ̀ so ó wọlé látara pé àwọn ọlọ́gbọ́n láàrin wọn tí wọ́n gbọ́n ju àwọn àyókù wọn lọ ni wọ́n wò pé kò yẹ ká kàn wà bó yẹ ká lọ́dún tí yóò máa jẹ́ orúkọ ẹ̀sìn náà fi gbé lẹ̀ yẹn lẹ́fi rí pé ẹnu wọn náà kò lé ní orí àwọn mìíràn ibà wọn ṣe gbogbo wọn náà fọ́nà ń ṣe so sẹ́rírù kò tí yìí ń wà lọ́dọ̀ wọn náà ni àwọn mọ́lídì nàbí náà ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn tó gbé mọ́lídì nàbí ilẹ̀ àwọn òmùgọ́ nù tiwa tiẹ̀ ní kì í sàwọn ọlọ́gbọ́n nù tiwa òun náà làwọn fatimi yóòn àwọn ṣíà ìran ṣíà òun làwọn wọ́n sì gbé mọ́lìd nàbí ìwọlé ńgbà tí gbogbo àwọn sọ̀hábà ti kú lórí ilẹ̀ tán táwọn tábì ti kú lórí ilẹ̀ náà wá gbé mọ́lìd ìwọlé náà sọ̀ọ́dà ayẹyẹ fáwọn èèyàn mọ́lìd ànábì kọ́ wọ́n kọ́kọ́ ṣe mọ́wólídì ali ni wọ́n kọ́kọ́ ń ṣe nígbà òya wọ́n fi ti fatima kún wọ́n fi ti hasan kún wọ́n fi ti hussein kún wọ́n fi ti anabi kún wọ́n tún wá máa ń ṣe mọ́wólídì gbogbo àwọn olórí wọn gbogbo olórí wọn kọ̀ọ̀kan tó bá ti jó lórí fún wọn wọ́n tún máa ń sẹlẹ̀bírẹ̀tì tiwọn náà ló fà á tó fi jẹ́ pé mọ́wólídì tó ń bẹ lọ́dọ̀ àwọn tó pé mọ́wólídì nàbí ìwà ni ó tó bíi mẹ́fà kódà lọ́dọ̀ àwọn míì nínú wọn ayẹyẹ ọdún táwọn ti ẹ̀ ń ṣe láàrin ọdún kan ó fẹ́ẹ̀ tó bíi ó lé ní ten táwọn ń ṣe láàrin ọdún kan tí ò tí ì sí ọdún túnú àwẹ̀ àtọ́dún ìgúnran tí ò tí ì sí ń bẹ̀ rárá so ló fà tó fi jẹ́ pé ẹ̀sìn ayẹyẹ ọdún gbà tọdún bá ń bọ̀ a máa palẹ̀ mọ́ dé pẹ̀lú pé a fẹ́ ṣe níbàámu sí lànà àtọ́lọ́hún bákan náà a sì ṣe níbàámu sí òfin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ fi ràn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọdún tá a wá ń ṣe yìí lẹ́yìn ìgbà tá a bá ti gbọ́ yé pé ọlọ́run ló ṣe é lófin fún wa wọ́n lè bí ẹ wípé kí ló fà tẹ́ fi ń ṣọdún ìwọ́n náà ó lè sọ fún wọn wípé ọlọ́run ló ṣe é lófin fún wa pé ká máa ṣe kílẹ̀ rí rẹ̀ nínú alukur'an èrí rẹ̀ nínú alukur'an náà ni pé ma atakumu rasulu fakhuduhu wa ma nahakum anhu fantahu ọlọ́run tí muhammad bá mú wá fún ẹgbàá ní tó bá kọ̀ fún yẹn jìnnà sí i muhammad yìí ló wá sọ fáwọn ará madina wípé ẹ má ṣe àwọn èyí tẹ̀ ń ṣeun mọ́ ọlọ́run ti fi méjì mi rọ́pò fún yín ẹ máa sọdún lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá parí àwẹ̀ ẹ sì máa sọdún lẹ́yìn ìgbà tí ẹ bá sọdún iléyà tẹ́ ẹ bá pẹran so eléyìí jẹ́nu àwọn àlàyé tá a gbọ́ yé ẹ wá rí mọ́lídì ọdún tá à ń ṣe yìí ká sọdún iléyà ká sọdún ìtúnu àwẹ̀ ìdájọ́ rẹ̀ nínú Islam òun náà ni wípé ká kírun rẹ̀ ọ̀ranyàn ni irun ọdún kíkí ọ̀ranyàn ni nínú ẹ̀sìn wa eléyìí ni ọ̀rọ̀ tó lékè nínú ọ̀rọ̀ àwọn mi pè ní sunnatu mu'akkada ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n náà ni pé ọ̀ranyàn ni ẹni tí ò bá kí nínú wa ẹlẹ́ṣẹ̀ ni ó máa jẹ́ ó ti ṣẹlọ́n ọlọ́run ọba pa muhammad láṣẹ pé fasalli li rabbika wanhar kírun fólúwa rẹ kó o sì pẹran eléyìí jọjọ ọdún tàbá wò pé ṣé ẹran náà jẹ́ dandan ni ẹran yìí ṣe dandan torí pé ọ̀rọ̀ ànábì ti jáàmà fẹ́ràn yìí ṣe dandan ṣùgbọ́n ọ̀rọ̀ ànábì àti ṣe rẹ̀ jáàmà wípé dandan ni irun. bákan náà àṣẹ ń pa ànábì ọ̀nà yẹn sì láṣẹ ká tẹ̀lé. anábùwà muhammad sallallahu alayhi wa sallam gbogbo ọdún tó lò láyé láti ìgbà tí ọlọ́run ọba ti ní kí irun dé tán ti ń ṣọdún gbogbo ọdún yẹn kò fọdún kan fi irun ìdílẹ̀ bẹ́ẹ̀ làwọn sọ̀hábà rẹ̀ bẹ́ẹ̀ làwọn khalifa tó wá lẹ́yìn rẹ̀ wọ́n dún ní ma tí wọ́n fi kú ni kò sí sàábé kan tán wá sọ dúnjọ́ kan tó wá lè mi ò lọ a sì nínú aṣọ àbà tó pé ó lágbára àti pẹran kò pẹran wọ́n ní kí ló dé ó láwọn èèyàn ti fẹ́ mú un lé torí ẹ̀ ló ń fi fílẹ̀ kán lè bá a mọ̀ pé kò lé tó bẹ́ẹ̀ tó lè jẹ́ ká mọ̀ wípé ọ̀ràn yẹn ni ká kírun anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó pa gbogbo àwọn obìnrin wa láṣẹ kí wọ́n lọ ìdí àti tí ń ṣe haidọ̀ tí ò nírun tí ò lè wọ mọ́ṣáláṣí ànábì ní kó lọ eid àtàwọn ọmọ wa kéékèèké ànábì ní ká kó wọn jáde kódà táwọn ọmọ obìnrin tó ṣe pé wọ́n ẹ̀ṣẹ̀ dàgbà wọ́n ẹ̀ṣẹ̀ bàlágà tó jẹ́ pé lásìkò ànábì wọn èyí jáde wòtíwọ̀tí báwọn ọmọ ṣe ń jáde yìí torí pé ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ bàlágà tí èyí ìlọ́kọ fìtínà ní jáde rẹ̀ òbí bí ṣe ń bí fìtínà láwùjọ yìí ẹ̀ẹ́kàn rí kó jáde ní ẹni máa bí ó lọ bóyá ó ti kásábẹ́ ẹnìkan nígbà tẹ́ bá padà rí kìí sì wá jáde ó ti wá lóyún tó bàbá rẹ̀ ló fún lóyún àbábúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ ni ó túmọ̀ sí pé ń jáde àìbófin ọlọ́run náà ni anábì ní gbogbo àwọn ọmọ yìí tó bá dọjọ́ ọdún ẹ kó wọn jáde ẹjọ́ lọ eid àwọn tí ò bá nírun nínú yín ká má kírun láwọn obìnrin káwọn ó yẹ kúrò níbi táwọn mùsùlùmí ó ti kírun tó bá kírun tán gbogbo pọ̀pọ̀ sísìn yòókù ẹjọ́ máa ṣe bákan náà wọ́n béèrè lọ́wọ́ ànábì pé ẹni tí ò bá ní jìlbáàbù nínú wa àwọn sọ̀hábíyà àwọn sàábé lóbìnrin wọ́n ní tí ò bá ní jìlbáàbù nínú wa tí ó fi bo òhó rẹ̀ àtọ̀ṣọ́ rẹ̀ tí kò náà tún lọ ní ànábì ní kí ọ̀rẹ́ rẹ̀ obìnrin kan ó yá ká lè mọ bó ti pàtàkì tó pé kó yá tó a rí wípé àwọn àtọ́ka yìí jẹ́ wípé ó pàtàkì bákan náà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tún rinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìṣe rẹ̀ wípé tí ọdún ọdún léyá ni ọdún àwẹ̀ ni tó bá ti lè bọ́ sọ́jọ́ júmọ́ à ẹni tí ìrun ìdì ò bá ti bọ́mọ́ lọ́wọ́ kìí ṣe dandan kó lọ júmọ́ à ó lè má kí júmọ́ à bọ̀ tí ó kí zur ó lè wà nílẹ̀ kó kí zur kó má lọ júmọ́ à tó bá yàtọ̀ sí ìmáàmù tí ó ṣe kútúbà àtàwọn èèyàn tí ó ṣètò mọ́ṣáláṣí torí ẹni tó bá fẹ́ wá kí i tí ó lè bá yàn bẹ́ẹ̀ tò kìí ṣe dandan tí ò bá jọ́ra yàn nílá àwọn àbúrò pé tí ò bá jọ́ra yàn ni bóò ni ó ṣe wá ti júmọ̀ àbọ̀ ni ó ṣe wá dá júmọ̀ àbọ̀ ó túmọ̀ sí pé n tó bá jọ́ra yàn ọ̀ràn yàn náà ló lè jèrè bọ́ n tí ò bá jọ́ra yàn ò lè rí ọ̀ràn yàn bọ́ tó àwọn àtọ́ka wá pọ̀ táwọn àfáà fi fi rinlẹ̀ wípé ká ká bá wọn kírun ọ̀ràn yàn ni ẹni tí ò bá kí nínú wa ẹlẹ́ṣẹ̀ ni nínú àwọn ẹ̀kọ́ ìsìláàmù fẹ́ káwẹ́ afọ́wọ́ Ali ibn Abi Talib radiyallahu anhu ẹnìkan lọ béèrè lọ́wọ́ rẹ̀ wípé kó sọ fún òun nípa ìwẹ̀ Ali sọ wípé máa wẹ̀ lójoojúmọ́ tó bá wù ẹ́ tó bá wù ẹ́ láti máa wẹ̀ lójoojúmọ́ máa wẹ̀ lójoojúmọ́ ó wá sọ fún Ali wípé ìwẹ̀ irú yìí nǹkan ni mò ń sọ ìwẹ̀ gangan ìwẹ̀ gangan kí ni ìwẹ̀ gangan lọ́dọ̀ mùsùlùmí òun náà nìwẹ̀ tó ṣe pé téèyàn ò bá wẹ̀ yóò ṣe lọ́hùn sórí ìwẹ̀ mo jí láàárọ̀ mo wẹ̀ mo wẹ̀ lọ́sàn-án mo wẹ̀ lálẹ́ tó sùn tó bá wẹ̀ ọlọ́run òní kankan tó fẹ́ kọ́ ọ́lẹ̀ fún ẹ̀ ṣùgbọ́n wẹ̀ gangan nìwẹ̀ tó ṣe pé ó ti lọ mẹ́sìn ó wá sọ fún àfọwọ́ àìlì wípé ìwẹ̀ gangan ni mò ń béèrè lọ́wọ́ rẹ kìí ṣe èyí tó ń sọ òun pé kí n máa wẹ̀ lójoojúmọ́ àfọwọ́ àìlì bin Abi Talib ní tó bá rí bẹ́ẹ̀ ìwẹ̀ ọjọ́ júmọ́ ìwẹ̀ gangan ni nínú ẹ̀sìn wa ìwẹ̀ ọjọ́ àràfá fún ẹni tó bá ṣiṣẹ́ hajj ìwẹ̀ ni nínú ẹ̀sìn wa káwẹ̀ lọ́jọ́ ọdún ògúnran kátólà eid ìwẹ̀ ni nínú ẹ̀sìn wa bákan náà káwẹ̀ níjọ́ ọdún ìtúnú àwẹ̀ kátólà eid àfọwọ́ àlè ní ìwẹ̀ ni nínú ẹ̀sìn wa tó ka ìwẹ̀ mélòó jẹ̀mọ́ ó kàwẹ̀ márùn-ún ìwẹ̀ ọjọ́ jimá ìwẹ̀ ọjọ́ àràfá ìwẹ̀ ọjọ́ ìgúnran ọjọ́ ìtúnú àwẹ̀ ó kàwẹ̀ mẹ́rin tó àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ìwẹ̀ ni nínú ẹ̀sìn ó wá lágbà jura wọn lọ àwọn kan bẹ tí ó kà bí ìwẹ̀ kíni ìwẹ̀ jànáàbà torí páwọn yíhun àti mọ̀ wípé bẹ́yàn bá dára jànáàbà tí ó bá wẹ̀ àbó ní haidọ́ kò wẹ̀ àbó ní nífàásì kò wẹ̀ kò nírun yàtọ̀ sáwọn tó ṣe pé ọpọlọ tí wọ́n ti bọ́ sódì wọ́n pèrè àwọn mùsùlùmí wọ́n ní bóbìnrin bá ń ṣe haidọ̀ tó ń ṣẹ̀jẹ̀ nǹkan oṣù àbẹ́jẹ̀ ìbímọ kò sí inú àlùkùránì pé kó má kírun yóò máa kí lọ náà ni ẹ̀sìn wọn ti bàjẹ́ lọ́jọ́ tó pẹ́ ìsìláàmù wọn ti forí sáńgbó so gbogbo àwọn eléyìí àwọn tá a gbọdọ̀ gbàgbọ́ yẹ ni bákan náà ìsìláàmù kọ́ wa lẹ́kọ̀ọ́ ká wọ aṣọ tó dáa aṣọ tó rẹwà bàbá lówó tá aṣọ tuntun kò burú báàsì lówó tó jẹ pé ìta nílé awòyí tó dá nínú rẹ̀ jùlọ labáwọ̀ eléyìí náà burú torí pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi rinlẹ̀ wípé ó ní búrídà kan ní tí wọ́n ń pè ní búrídà ṣe dédé bí agbádá táwọn bàbá wa máa ń wọ̀ bí àlùkínbà táwọn lárúbá máa ń wọ̀ òun táwọn màlálùkínbà òun táwọn máa ń rí lọ́rùn àwọn máa ń mú wa kọ̀ọ̀kan òun irú ẹ̀ náà níbi búrídà tán bá wọṣọ tán wọ́n wá wọlé àwọ̀lékè aṣọ a rí pé agbádá náà tá a bá wọ sọtán là ń ṣe kíni là ń wọlé so àfàwọn anas ibn malik ó là nàbíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní aṣọ ọ̀kan bẹ́ẹ̀ tó ṣe pé ànábíwá muhammad máa ń wọ̀ lọ́jọ́ ọdún lé orí aṣọ tó bá wọ̀ kódà àfàwọn anas ibn malik ó lásọ pupa lásọ náà ó tún sọ orú àwọ̀ rẹ̀ pé ọjọ́ ọdún lànàbí máa ń wọ̀ ọjọ́ ọdún lànàbí máa ń wọ̀ tó a rí pé eléyìí fún kíni jàmá fún ọ̀ṣọ́ àti ìwọ̀n tó rẹwà tó eléyìí ó jẹ́ nú àwọn àtọ́ka bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó di ọdún tá a fẹ́ ṣe ó náà ni wípé ọdún ìtúnu àwẹ̀ lára àlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó náà nípa a máa ń jẹun lọ ìyẹn ni pé a jẹ nǹkan ká tó lọ ànábì a máa jẹ dàbí dùn ó lè jẹ mẹ́ta ó lè jẹ márùn-ún ó lè jẹ méje bá anabi ṣe máa ń jẹ nìyẹn kò ní jẹ mẹ́jọ kò ní jẹ mẹ́rin kò ní jẹ mẹ́fà so bá anabi ṣe máa ń jẹ nìyẹn. téèyàn bá rí ó lè jẹ bó sì rí nǹkan mìíràn ó lè jẹ ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ ọdún iléyá tá à pẹran ẹni tó ń bá fẹ́ pẹran òun ò ní jẹ ṣùgbọ́n kí ò dẹ́ṣẹ̀ tó bá jẹ́ o àmọ́ yìí tó dáa jù ni pé tó bá dé ni kó tó wá jẹ kó sì jẹ́ pé ńgbà tí wọ́n bá pẹran òun kó jẹ́ pàkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ nínú ẹran tó bá pa ni islam fẹ́ bẹ́ẹ̀ kò burú àmọ́ tó bá jẹ náà kò ṣẹ lọ́hùn súnà ni tábà sọ pé súnà ru eléyìí òun náà ni pé nǹkan tí kì í tí ìdájọ́ rẹ̀ kì í ṣe dandan là ń sọ òun ó ti yàtọ̀ sí pé ẹran ní súnà ni a lè má ṣe súnà yìí nǹkan là ń sọ o bákan náà ẹni tí ó bá lérò ń gbà pé òun pẹran kódà bí ètí nínú Islam kódà kó má ti rẹran tó bá ti láníyàn pé òun fẹ́ pẹran ẹni yẹn anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ lẹ́nu àwọn hadith ó ní kó má gerun orí rẹ̀ mọ́ nígbà tí ọjọ́ kẹta bá ti bẹ̀rẹ̀ zulhijjah látọjọ́ àkọ́kọ́ láti gbà tó rùn zulkọ́ádà ìgbẹ̀yìn zulkọ́ádà bá ti lè wọ̀ gẹ́gẹ́ bó ṣe wọ̀ ń jọ Friday hun láti magribi rẹ̀ tóòrùn ti wọ̀ àtìgbà náà láti wọ̀ zulhijja ẹnìyàn ò láǹfààní kó gẹrí mọ́ kò láǹfààní kó gé kaná mọ́ kò láǹfààní kó gé kankan nú awọ rẹ̀ mọ́. nínú yìí táyé tẹ táyé sábà afurasí níbi kéèyàn mókúta ń ṣe kó máa fi gbòógì a rí pé nígbà tá bá ń gbòógì wa kí là ń bó dànù jàmọ́ àwọ̀ àníṣe yìí náà àfi tó bá jẹ́ pé fún ìwòsàn kan bóyá ó ti dégbò àwọn tírí tiẹ̀ èyí ò burú àbí èékánná tó ṣẹ́ àwa já yòókù dànù èyí ò burú ṣùgbọ́n dandandan ni fún ẹni tó fẹ́ pẹran kò kó ogbó àwọn àyókù tá a pẹran sínú ẹni tó bá fẹ́ pẹran kódà bí ètí rà á tá a bá ti lè bẹ̀rẹ̀ ọjọ́ àkọ́kọ́ òun kò ní ṣe kíni kò ní ṣàwọn tá a wa àmọ́ so eléyìí náà ká fi kún àwọn àfá ìsìláàmù sì ṣàlàyé wípé ìtọ́ka tó wá fún kinní yìí ìtọ́ka tó ṣe é lọ́ràn àyàn ni tó túmọ̀ sí pé ẹni tó bá fi lè ṣe òdì kejì rẹ̀ tó bá wo pé màá ti wá fira mi lẹ̀ báyẹn ẹnìyẹn ti tako ànábì sallallahu alayhi wa sallam wọn ò fòdìdì ọjọ́ mẹ́wàá wọn ni o máa ń wẹ̀ wọn sì ni o máa gẹrun rẹ kọjọ́ mẹ́wàá ń tó bẹ̀rẹ̀ sọ́jọ́ mẹ́wàá mẹ́wàá ló ń gẹrun ni tó bá tẹ̀ jójoojúmọ́ ló bá ń gẹrun náà ọjọ́ mẹ́wàá ń filẹ̀ tó bá jẹ́ pójoojúmọ́ lè kan náà tiẹ̀ ń yọ filẹ̀ fọjọ́ mẹ́wàá hàn gbogbo orú àwọn nǹkan yá filẹ̀ gbogbo orun ara wa gbogbo àwọn pàtì ara wa àá filẹ̀ ẹni tó bá láníyàn pé òun fẹ́ pẹran so ìgbà wo ni ó tó láǹfààní àti gé e padà àti mú àwọn nǹkan yìí ó dìgbà tó bá tó pẹran bí ò bá pẹran lọ́jọ́ ọdún gangan ó bá jọjọ́ kejì ọjọ́ kejì náà ló tó túra ẹlẹ̀ tó bá jọjọ́ kẹta ọjọ́ kẹta náà ló tó túra ẹlẹ̀ tó bá sì jọjọ́ gbẹ̀yìn tí í ṣe ọjọ́ kẹrin ọdún ọjọ́ kẹrin yẹn náà ló tó túra ẹlẹ̀ tó títí tí ó fi pa ẹran ó ní. so eléyìí ìlànà tá nàbí ìfirinlẹ̀ fún wa tó sì ṣe ní dandan lórí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó bá fẹ́ pẹran nìyẹn torí pé lẹ́yìn náà ni àwọn tó ṣiṣẹ́ hajj náà táwọn náà bá ti lè gbá sọ ara mi wọn ò lè ṣe gbogbo àwọn nǹkan yìí mọ́ tó àwa náà ó bá wọn kẹ́gbẹ́ ẹni tó náà bá fẹ́ pẹran yóò bá wọn kẹ́gbẹ́ níbi ìyẹn náà torí pé táwọn náà bá pẹran tán làwọn náà tó máa ń túra lẹ̀ tó agbègbè yìí nínú àwọn agbègbè tó ṣe wípé kámọ̀ náà ni káṣì tó máa fi pè àwọn èèyàn sákìyèsí ṣùgbọ́n bóyá èèyàn bá ṣe é tó lóun ò lè gbà yíhun tóun tó bá ṣe é táwa sọ pé kò ní ládé ẹran ni ẹran rẹ̀ tó pa lálàáfíà kò sí ń tọrọ lò àmọ́ yóò gbẹ̀ṣẹ̀ kó tako ànábì sallallahu alayhi wa sallam tó lè jẹ́ agbègbè kan nínú tá a fẹ́ ká gbọ́yé bákan náà nínú tá a tún fẹ́ kí a tún gbọ́ àgbọ́yé rẹ̀ òun náà wípé àwọn ẹran tá a fẹ́ pa yìí àwọn ẹran tó láwọn àròyìn tí ẹ̀sìn tó fi ròyìn wọn ni ó láwọn àròyìn tẹ́sìn fi ròyìn wọn bó tẹ̀ ṣe pé nínú àwọn ẹ̀kọ́ tí ó ti ń parẹ́ láàrin wa òun náà ni ẹ̀kọ́ wípé ọ̀nà tá a bá gbà lọ kírun ká gbọ́nà abòmíì wọlé irú àwọn ẹ̀kọ́ yìí ó ti ń parẹ́ díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí sábà ṣe máa níjọ́ àwọn àbáwọn lókè máa ń ṣe tán bá gbọ́nà kan lọ wọ́n á chéńjì ọ̀nà tí wọ́n bá fẹ́ gbà wá súnà nábì ni ká má jò ó parẹ́ ẹni tó ń gbèrú bíi nísìn tó bá gba bí wọlé kó gba bẹ̀ jáde bá gba bẹ̀ jáde kó gba bí wọlé àbí kó lọ gba ibòmíì náà wọlé òun náà ṣe súnà yẹn náà nìyẹn so ìlànà tá a bá ti rí pé ìlànà ànábì ni lópin ìgbà tá a bá ṣe ń rí àǹfààní àti máa mánéjì ẹ̀ láti máa ṣe é a sì máa ṣe ni títí tá a fi ní rí mánéjì mọ́ tó fi di pé ọ̀nà kan náà ni ọ̀nà òpé méjì fún wa mọ́ tó ìgbà náà ni ó tó di wípé a fi lẹ̀ ṣùgbọ́n eléyìí jẹ́ nà súnà tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń gbàgbé so àwọn ẹran gẹ́gẹ́ bí àwa tí ọlọ́run bá bò wá láṣìírí tá a láǹfààní láti pẹran ẹran tá à ma pa kákọ́kọ́ mọ̀ wípé kì ṣe ẹran fáàrí a fẹ́ fi jọ́sìn fún ọlọ́run ọba Allah ni yìí sì ni ẹni tí a ó kọ́kọ́ ṣe nínú àlè yìí nínú mùsùlùmí wa sallallahu alayhi wa sallam anabi ibrahim òun lẹni àkọ́kọ́ tí ọlọ́run kọ́kọ́ fi ṣe àdánwò fún kó tó wá padà wá pàṣẹ àdánwò ọlọ́run tó ó gbé fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam káwa ní o máa ṣe so àápẹ àápẹ àwọn ẹran tá ń pa yìí àápa pẹ̀lú ìlànà tó bá lánàá nàbì mu afáwa anas ibn malik radiyallahu ta'ala anhu قال نبوة محمد صلى الله عليه وسلم ضحى بكبشين أملحين أقرنين قال نبي قا إما أقوميجي أملحين tó ṣe wípé ó ní funfun àti dúdú èyí òun ni irú yìí tí wọ́n máa ń pè ní gúdà àbí kí náà ń pè é ó ní funfun àti dúdú páàtì kan funfun páàtì kan dúdú ó wá jẹ́ méjì bẹ́ẹ̀ akọrọ̀nẹ́yìn tó sì níwò tó yọ̀wò anásílà nẹ́bí pa ó ní zabaha uma bìyẹ́dìhì ó fọwọ́ ara rẹ̀ dú méjèèjì wàsánmà wàkàbàrọ̀ nígbà tó sì fẹ́ dún wọn ó ṣe bisimilahi allahu akbar tó gbà táwọn náà bá dún a ṣe bisimilahi allahu akbar tá a bá jẹ́ ni tó rẹ ẹran tó mẹ́ran dún súnà ni pé kó jẹ́ pàwọ́ là á dún nǹkan wa tá a bá wa máa dún kò sí láì fi kan bá wa dún a máa gbọ́dọ̀ sọ bisimilah allahu akbar bákan náà èèyàn lè sọ wípé ẹran yìí jẹ́ tèmi àti tàwọn ará ilé mi tó bá máa sọ bẹ́ẹ̀ bihadhi anni wa an ahli bayti eléyìí jẹ́ tèmi àti tàwọn ará ilé mi àbí àti lágbájá a lè dárúkọ ẹnìyẹn náà tó bá jẹ́ pé afẹ́ báyẹn pa ni lẹ́yìn bisimilayi allahu akbar tá a bá sọ ohun a lè dárúkọ ẹnìyẹn lẹ́yìn ẹ̀ bihadhi an fulan bun fulan eléyìí jẹ́ ti lágbájá ọmọ lágbájá tá a bá sì mọ yìí náà bisimilayi allahu akbar yakfi. ẹ̀rù na tó bákan náà àwọn amájẹ̀mú tó di ẹran tá a fẹ́ pa nígbà tá a bá pa àwọn ẹran kí làwọn amájẹ̀mú tó di ẹni tí ó pẹran olùpẹran gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí kìí ṣe mùsùlùmí kò ní rẹran pé mo fẹ́ gbogbo ẹ lè dùn kájọ sẹlẹbírẹ́tì ẹ kó náà wá rẹran kó wá láwọn ọmọ àwọn tó jẹ́ mùsùlùmí máa bọ̀ wá jẹ ẹran léyà ẹran léyà kọ́lẹ́ lọ jẹ ní ọ̀dọ̀ rẹ̀ ẹran léyà tẹ̀ tó bá sì fún yẹn pé òun náà ha kò ha ẹran léyá torí pé kìí ṣe mùsùlùmí so ẹni tí ó jọ ẹ tí ó ṣe tọ́lọ́hún ó gbà yóò jẹ mùsùlùmí bákan náà ẹni tó jẹ́ pé tó bá ṣe ó ṣe ń tó jẹ́ súnà tó lágbára nínú ẹ̀sìn òun náà lẹni tó ti bàlágà tí ó sì ya wèrè tó téèyàn bá jẹ́ mọ̀mọ́ yìí ọmọdé tí ó ti mọ̀ tó yàtọ̀ sí ẹ̀ tó ti dá nǹkan mọ̀ nínú ṣẹ̀ríà bóyá ó ti pọ́dún méje ọlọ́run wá ṣe lọ́mọ tó lówó ajíbówó ajíbọ́rọ̀ ó wá ní à ó náà wá ní ẹbá mi rẹrin mi náà fẹ́ pẹran yóò lẹ́sàn torí pé ìjọsìn téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe láti yí ọdún èyí ó lẹ́sàn rẹ̀ nínú ẹ̀sìn wa mo rò pé lè jẹni tó lágbára àti pẹran yóò sì jẹni tó jẹ́ pò ń lo lẹ́ran ẹni tí ò bá ní kápá àti pẹran ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò láàbọ̀ ọlọ́run túláàsì ìkápá wo là ń sọ òun náà ni pé owó tó ní lọ́wọ́ àbí dúkìá tó ní lọ́wọ́ yóò rí wípé dúkìá yìí owó yìí tó ń bá rẹ̀ rán bẹ́ẹ̀ ó tóun àtàwọn mọ̀lẹ́bí òun náà gbẹ́kò ní jẹ́ pé owó tí wọ́n jẹ fi jẹun tí wọ́n fi mú yóò wá lọ kó rẹ̀ rán wà ní róúnjẹ jẹ mọ́ kò tí ní kápá nìyẹn téèyàn bá wo pé òun fẹ́ jẹ gbèsè ẹ̀ islam ò ní kó má jẹ gbèsè ẹ̀ ṣùgbọ́n kó sáà rí pé sóun lè rí òun ní tóun fẹ́ fi san bóyá mo fẹ́ gbàjọ kan ní tí n bá ti gbà á àbí mo lówó kan ní bank mi tí mi tí rí gbà mo ní problem díẹ̀ yá mi ní fifty thousand lọ́wọ́ ẹ̀ náà kí n sáré fi rà á rí i pé yìí ń gbèsè tó ṣe pé gbígbà téèyàn ní tọrọ ń létí ní yá tọrọ níta náà ni irú yìí nǹkan ni gbèsè ṣùgbọ́n gbèsè tí wàá jẹ tán tí wàá padà wá dèèyàn yẹ̀yẹ́ táyé wà ní àkílọ̀ fowó ọ̀hún gan ṣe mo máa fi rẹ́rán mọ́ ní mo fi sí náà ni tí ó tún máa bú ọ má jẹ́rú gbèsè bẹ́ẹ̀ má jẹ́rú gbèsè bẹ́ẹ̀ bákan náà ẹran ẹ̀ṣẹ̀ àìfi sin àìfi ṣe ìbáàdà fọlọ́ bóyá baálẹ̀ ibì ló bá wò pé èmi ni baálẹ̀ ló bá ní mo gbẹ́sẹ̀ lẹ́ran rẹ ló ń bá pa fún ilé baálẹ̀ bá pa ẹran ẹlẹ́ran fún léyà kò ní ládàá o kò ní ládàá o abẹ́ni tó lọ jí ẹran ẹlẹ́ran gbé ó jí ẹran ẹlẹ́ran gbé ó kẹ̀rẹ̀ ẹran kan ti ń lọ nígboro ni pé à mo pa lọ́dún tó lọ yìí wàá rówó ti ń fira lọ́dún yìí ọlọ́run ti bá mi ṣe ló bá gbé ẹran lónà bá ló ń paléyà ayé fi ẹ̀ṣẹ̀ ẹ̀sìn lọ́hùn kò ní ládàá eléyìí jẹ́nu àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ pẹran àwọn ẹran tá a lè pa nínú islam aláǹfààní ká pa ràkúnmí aláǹfààní ká pa màlúù bẹ́ẹ̀ ni aláǹfààní ká àwọn ẹran kéékèèké tó tẹ̀lé màlúù òun náà ni àwọn ìran àgbò àti ìran ewúrẹ́ ràkúnmí tá a gbọ́dọ̀ pa ó kéré jù ó gbọ́dọ̀ pé ràkúnmí ọdún márùn-ún tí ò bá ti pọ́dún márùn-ún ẹnìyẹn pẹran jẹ lásán ni kò wọlé ya màálù tá a gbọ́dọ̀ pa ó kéré jù ó gbọ́dọ̀ tó màálù ọdún méjì tó bá ti dín ní ọdún méjì bẹ́ẹ̀ wọ́n bá pa ó kàn jẹ́ ẹran lásán ni kò lẹ́sàn rí ya. bákan náà ewúrẹ́ tá a pa àwọn ìran ewúrẹ́ tá a fẹ́ pa kò gbọ́dọ̀ dín ní ọdún kan tí ò bá ti pọ́ ọdún kan ẹnìyẹn jẹ́ ẹran lásán ni kò wọlé ya. èyí tó dáa jù nínú àwọn ọ̀ràn àgbò òun náà ni kó pé ọdún kan ṣùgbọ́n tó bá ṣì wà lóṣù mẹ́fà pé ẹnìyẹn ò rí mi jù yẹn lọ tó bá pa yóò gbẹ̀san. mo rò pé lè náà yé tẹ́yìn ò bá rí mi ju olóṣù mẹ́fà lọ nínú ran àgbò yóò gbẹ̀san àmọ́ ewúrẹ́ wọ̀ ọ́ bẹ́ẹ̀. àwọn ẹran tá a wá ń sọ yìí kò sí àtọ̀ láàrin akọ wọn àtabo wọn nínú ẹ̀san a lè pakọ a àgùntàn a lè pò búkọ a sì lè pa kí ni èyí tó jẹ́ abo rẹ̀ náà gbogbo ẹ̀ pátápátá àtakọ wọn àtabo wọn a lè pakọ́ màálù a lè pabo rẹ̀ a lè pakọ́ ràkúnmí a lè pabo rẹ̀ gbogbo àwọn ẹran yìí pátápátá ọlọ́ntò alẹ̀ láti fi pa. so tá a bá wá pa àwọn tó jákọ àwọn àfa Islam àwọn ẹni ọ̀wọ̀ wọ́n jẹ́ òye wa wípé àwọn akọ yẹn ó lọ́lá ju àwọn abo wọn lọ níbàámu sí pé ànábì ò lo akọrí kò lo aborí akọni máa ń lò ṣùgbọ́n kò kọ́ abo fún wa alukur'an tó sọ fún wa pé ká pa ẹran ọlọ́run túlẹ̀ ọlọ́run sọ pákọ rẹ̀ o rò pé lè yé bákan náà tá a bá pa màálù àti ràkúnmí anírakúnmí gbọ́dọ̀ pọ́dún márùn-ún màálù gbọ́dọ̀ pọ́dún méjì tá a bá wá pa ràkúnmí àti màálù yẹn èèyàn méje lè dìmọ́ ẹyọ kan èèyàn méje lè dáwó kan fi rẹ̀ yọ kan kálukú wọn ni wọ́n lẹ́sàn pọn paléyà ṣùgbọ́n àwọn ẹran tó tẹ̀lé wọn tá a sọ yẹn ìran àgbò àtìran ewúrẹ́ ẹyọ kan fún èèyàn kan ni téèyàn méjì bá dìmọ́ ẹnìkan ni wọn ò ní lẹ́sàn pọn paléyà tẹ́lẹ̀ náà bá tún yé lábẹ́ eléyìí àwọn ẹran tá a fi paléyà ó láwọn tá a gbọ́dọ̀ ṣọ́ lára wọn ká tó lò ó kò gbọ́dọ̀ jáwọn ẹran tó ṣe wípé yóò lábùkù lára aṣọ ọjọ́ orí tá a sọ yẹn èyí ń là kọ́kọ́ àwọn ọjọ́ orí tá a sọ yẹn a gbọ́dọ̀ ṣọ́ kárí pé àwọn ọjọ́ orí wọn ó péye àwọn ọdún tá a sọ bákan náà àwọn ẹran yìí gbọ́dọ̀ lálàáfíà so àlàáfíà tá ń sọ òun náà ní sí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ nínú rẹ̀ wípé arba'un ó láwọn ẹran àwọn mẹ́rin kan bẹ la tujzi òfin àdọ́hì kò lẹ́sàn tá a bá fi paléyà àwọn ẹran mẹ́rin kan bẹ kò lẹ́sàn tá a bá fi paléyà anábì ní al awaruha ẹran tí ojú kan ti ń tójú kan rẹ̀ ti ní ìṣòro tábà ní al kìí ṣe ẹni tó fọ́ lójú ni wọ́n ń pè bẹ́ẹ̀ a'war abo rẹ̀ ní àwòrán so àwòrán nìyí tí ojú kan ojú kan rẹ̀ ti ní problem bóyá ó dà ní ń wó rakọrakọ tó yẹ pé kódà báwọn bá sọ fún yín pé kéèsì ẹran yẹn sójú ò máa dùn ká tó sọ fún ọgá ni wọn gbọ́dọ̀ mọ́ sọ pé kí ló ṣe ẹran yìí lójú so anábìnrin albayyin awaruha tó jẹ́ pé ìṣòro tó mú lójú yẹn ó clear so ẹ̀ ní sẹ̀sẹ̀ máa ẹ̀ ní máa fa ṣe fàǹfà lórí ẹ̀ pé sójú dùn àbójú ó dùn kò sí bẹ́ẹ̀ ní bá ti rí ó ti mọ̀ pé lè ojú ń dùn ànábì nírú yẹn kò lẹ́sàn fún léyà kódà bó bá jẹ́ ọdún mẹ́wàá ló bá pé láyé kò lẹ́sàn fún léyà àmọ́ kì í ṣe haram ká pa á jẹ kì í ṣe haram ká pa á fi kó ma àmọ́ àwọn afáà ń sọ fún wa pé tá a bá fẹ́ kó ma náà irú àwọn májẹ̀mú tá a sọ lára ẹran léyà ní ká máa sọ lára ẹran kó ma wa. tá a bá pàápàá fi sàrà apá àfi pàpè fáwọn èèyàn pé ẹ wá jẹun eléyìí ò burú ṣùgbọ́n ká má fi paléyà torí pé iléyà ní condition. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ fún wa yìí pé wàlmarí dọ̀tún albayin maroduha àti ẹran tó ti rẹ̀ táàrẹ rẹ̀ fojú hàn so lábẹ́ àárẹ̀ yìí àwọn oríṣiríṣi nǹkan pọ̀ tó lè já àárẹ̀ bóyá ẹran tí ń yàgbẹ́ abẹ́ran tó kàn wọjọ́ lójú kan kò yàgbẹ́ kò jẹun ó kàn sáà sí wọlọ́njọ́ lójú kan náà ni abẹ́ran tó ṣe pé ikùn rẹ̀ sì gbàǹdù yàtọ̀ sí nọ́mà tẹ́yìn ló di pé ilé yóò nọ́mà mọ́ ká ikùn ẹran yìí wú tẹ́wọ̀n pé kíkùn wú ó yàtọ̀ sí pé ikùn yọ tán bá ní èèyàn yọ ọkùnrin sí yàtọ̀ kan sọ pé ó wú ń kùn ṣùgbọ́n nǹkan ẹyọ kan là á máa rí ṣùgbọ́n ròyìn méjèèjì òjọra wọn ó yọ ọkùn yàtọ̀ sí ó wú níkùn tó ẹran tó bá ti lè wú níkùn ààrẹ náà ni abákan rí pé nǹkan kankan ṣe dọ̀rọ̀ kan sọ sí lọ́rùn báyìí kìí ṣe bọ́lọ̀ ń ṣe dáa nǹkan kankan ti kẹ́fín àìsàn lára ẹ̀ àní fi paléyà lásìkò ìgbà táìsàn yẹn bá ń bẹ lára ẹ̀ àfi tá a bá rí kinní ìhun tírìtì kú ń bẹ̀ lókù bóyá ẹran tójú ń dùn níṣẹ́ tá a bá padà rí tírìtì tójú yẹn padà clear òwòléyà torí pé nǹkan tí ó sọ pé kò wọ́ náà láàrin bẹ̀ mọ́ yẹn so tó sì sọ nǹkan de wọ̀ tá a bá ti rí nǹkan yẹn mọ́ nǹkan yẹn ó tún wà nípò rẹ̀ padà ní nínú Islam tó bẹ́ẹ̀ náà ni ẹran tí ẹsẹ̀ rẹ̀ lọ wọn á ló mú kùn ẹran tó wọ́ lẹ́sẹ̀ tí wíwọ́ rẹ̀ sì clear tó hàn bóyá ẹran tó ṣe pé tí ẹ bá níkùn àtàwọn ẹran yòókù jọ máa rìn lọ́sìn àwọn ẹran tó òun ti dé sùúrù òun sì wà ní ẹnu géètì mbì látara pé lílọ ẹsẹ̀ rẹ̀ ń àbí wíwọ́ ẹsẹ̀ rẹ̀ ń kò jẹ́ kí rìn tiẹ̀ ó lè bá tiwọn dọ́gba mọ́ yóò máa wá rìn lẹ́yìn lẹ́yìn wọn irú ẹran yẹn àìfi palẹ̀ mọ́ nínú àwọn tá a nẹ́bi sọ fún wa nìyẹn bákan náà ni aljawfa. ẹran tó ṣe wípé a oru anábi ṣàlàyé pé aljaufa ulẹ́tì la tánkì o náà lẹ́ran tó ti rù ní rúrù tó ṣe wípé ó ti oru wá látinú egungun ni ẹkàn rí pókàn gbẹ ogogo bó jẹun gbígbẹ náà ni bó mumi gbígbẹ náà ni má lóògùn fún gbígbẹ náà ni irú ẹran yẹn náà a nílò fi paléya kódà kó máa ní kébékébé tábà ti pé ẹran pahala lélẹ́yìí a nílò fi paléya. tó lára àwọn nǹkan tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ fún wa nìyẹn. tó nínú àwọn àìsàn táwọn àfáà pàkíyèsí sí òun náà ni kákan rí pé àwọn eyín ẹran ó ti wọ́ kò wọlé yá nìyẹn. ẹran wọlé yín abákan ní pé ẹran yìí ìrìn ẹ̀ dá lóòótọ́ ṣùgbọ́n gbà tá a kíyèsí ẹsẹ̀ rẹ̀ a rí pé pátákó rẹ̀ ó ti gékù láàbọ̀ àbó ti gékù mbẹ́ gbogbo àwọn ẹran báyìí kìí ṣe ẹran tá a máa ń sọ pé jẹ́ kí n mánéjì ẹ̀ bákan náà ẹni tí ó pẹran ó kò sì gbọ́dọ̀ fajúrú àwọn ìran ẹran tá a kà yí lọ látòrí ràkúnmí màálù àti ìran àgbò àtewúrẹ́ tó bá wo kó ń lówó ń fẹ́ rerin tó bá pa erin kò paléyà tó bá sì wòye pé kéèyàn sáà ti tẹ̀jẹ́ lẹ̀ ló bá pẹ́ díẹ̀ kò paléyà àsìkò tá a máa ń pa nínú Islam ká má ṣe mistake ká sì má jojú ó kàn wa tá a bá ń bẹ nílùú tí wọ́n ti kírun eid tá a mọ̀ pé wọ́n ó kírun eid a pa á lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán ṣùgbọ́n èyí tó tún dáa jù lọ ni pé lẹ́yìn ìgbà tí màmú bá parí khutba ṣùgbọ́n tó bá yẹ pé kété tí màmú kírun tán náà ni wọ́n bá du ẹnìyẹn paléyà ṣùgbọ́n ẹni tó ń bá pa lẹ́yìn ìgbà tí màmú parí khutba sí ẹ̀yẹn lọ́lá jùlọ so aṣọ àsìkò yẹn náà nínú àsìkò wa torípa anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tí ó bá kíran wa tó sì pa ẹran wa tó pa ẹran lẹ́yìn ìgbà tá a kíran anábìlẹ́ni yẹn ó ti parú ẹran wa anábìlẹ́ni tó bá fi lè pẹran síwájú ká tó kírun anábì ní yìí ń pẹran fáwọn ará ilé rẹ̀ jẹ́ lásán ni kò pẹran fọlọ́ tó ní tó bá ní mi kó lọ pa mí kó fi dì í ṣùgbọ́n kì ṣe haram ní kó jẹ́ àbí káwọn èèyàn bá jẹ́ ṣùgbọ́n kúkà máa lẹ́sàn pé mìíràn pa léyà kó má lẹ́mí ẹ̀ kò lẹ́sàn léyà tó àǹfààní tó sì ń bẹ fún léyà ní ọ̀rọ̀ tánàbíwá Muhammad sallallahu alaihi wasallam sọ ní wípé ẹni tó bá ra ẹran ká tún máa ṣàkíyèsí tẹ́rà àwọn ẹran yẹn tún máa ń lọ lájúra wọn lọ ẹni tọ́lọ̀ ń bá bò láṣìírí tí ó bá rà àbẹ́ni bá fẹ́ tán bá pè pé àfáàmù fẹ́ ẹran irú ẹran wo ní kí n rà kó kàn máa sọ pé àyè mánéjì eléyìí náà tó bá mọ̀ pé ẹni tọ́lọ̀ ń bò láṣìírí kọjá mánéjì ni kó pè é sí yìí tó dáa sẹ́rí bẹ́ẹ̀ràn bá ṣe kún sí bẹ́ẹ̀ lẹ̀san rẹ̀ ṣe kún sí bẹ́ẹ̀ràn bá ṣe rẹwà sí pé lórí ìdúró tí ó wúyàn bẹ́ẹ̀ lẹ̀san rẹ̀ náà fi pọ̀ sí bákan náà a máa ń ṣọ́ irun lára ẹran torí pé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ní ẹni tó bá pa ẹran léyà ó ní ọlọ́run ó san lẹ́san yóò gbéga nípò yóò ṣàforíjì fún ní ó ka àwọn irun kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí máa ń bẹ lára ẹran yẹn so bí ẹran yẹn bá ṣe nírun lára tó bẹ́ẹ̀ náà lẹ̀sán rẹ̀ ó fi pọ̀ tó lórí ẹ̀ so sallallahu alayhi wa sallam olóso yẹn fún wa so àwọn àwọn eléyìí náà ń bí ẹran tá a fẹ́ pa nínú àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ gbọ́yé ìpàdé éèdì wa nìyẹn tó bá kan náà aláǹfààní kápẹ́ran látìgbà tí ìmáàmù bá ti kírun tán títí di kí oòrùn ọjọ́ kẹrin ọdún tó wọ̀ yẹn pé ọjọ́ kẹta ọdún nígbà tá a bá yọ ọjọ́ ọdún kú ọjọ́ mẹ́ta míì tó bá tẹ̀ lọ́jọ́ ọdún tọ́dún bá jẹ́ monday nísìnyí a monday kúrò tuesday wednesday thursday àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́jọ́ tá a fi máa pẹran ṣùgbọ́n bẹ́yàn bá ṣe tètè fa sí ló fi lọ́lá sí ẹni bá pa lọ́jọ́ ọdún gangan ó lọ́lá jẹni tó pa ń jọ́ kejì lọ ẹni pa ń jọ́ kejì ó lọ́lá jùjọ́ kẹta lọ ẹni pa ń jọ́ kẹta ó lọ́lá jùjọ́ kẹrin lọ torí páwọn ọjọ́ yẹn lọ́lá jura wọn lọ níbàámu sí ẹ̀san tá a máa gbà níbẹ̀ bàbá ṣe ṣiṣẹ́ olóore tó kásì pẹ̀rẹ̀ náà iṣẹ́ olóore náà ni tó àwọn nǹkan yìí nínú àwọn nǹkan tó ṣe wípé agbọ́dọ̀ gbàgbọ́ yé ẹni àwọn àfáàjẹ́ oyé wa wípé aláǹfààní ká pẹ̀ràn wa lẹ́yìn ìgbà tí màmú bá ti kírun tán páàsì tí tí àì tí ìwọ òru ọjọ́ kẹrin sọ́dún lẹ́yìn ọdún so aláǹfààní ká pẹran lọ́sàn-án a lè pa á lóru lẹ́fìrá àwọn mi ó lè jẹ́ pé wọ́n fi ṣàìsàn bóyá wọ́n fi ṣe àìsùn bóyá máa lóru fẹ́ pa ni wọ́n lè da àdùbúlẹ̀ látòru ṣùgbọ́n ẹ sáà jẹ́ kí máa mú o kírun tán kẹ́ tó da àdùbúlẹ̀ ẹ má kan ju ìmáàmù lọ tó àwọn nǹkan yìí àwọn ẹ̀kọ́ ni níparí nínú Islam nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká lò o náà ni wípé ẹran wa ta bá pa gẹ́gẹ́ bí ìlànà anábùwa muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ fún wa nínú ẹ̀sìn wa nínú tẹ́sìn wa nífẹ̀ẹ́ sí ni pé ká dáa sí mẹ́ta ta bá dáa sí mẹ́ta ká kó kan àwa àwọn ará ilé wa ká máa báyìí yìí ìkan yòókù ká fi ṣe sọ́dákọ̀ fáwọn èèyàn ta bá rí pé bó bá ti rẹ̀ ẹran gan-an bó bá jẹ́ lónìí bóyá kò ní ti bóyá ni ò ní tán nù sásun rẹ̀ ká fún un. bákan náà ẹlòmíì tó jẹ́ pé à òun náà kàn kọjá lọ ní ọ̀rẹ́ kìnnìkan kìnnìkan bó jẹ́ dídín ẹ̀fọ́ náà jẹ. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ànábì ká fi ṣe gift yẹn ni hadiya ẹ̀bùn oníwò pé à òun náà lówó kó kan pa ni àbó náà ti pa olùwò pé à lọ bá ń fún aláàjì kìnní kan ní ẹran díndín méjì lọ bá ń fún ọ̀rẹ́ mi kìnní kan ní ẹran díndín méjì òun ṣẹ́bùn nìyẹn so irú ẹ̀ làwọn ẹran díndín tá a máa ń fún yàn ẹlòmíì lè fún lẹ́yọ̀ kan bóyá ẹjọ́ lílẹ̀ ẹjọ́ pàdé ẹdúró mò ń bọ̀ ọkàn wọlé ló bá fi ṣe ọwọ́ dúró sínú láìlọ́nù so ẹran ni àmọ́ à ah, òun náà gbà náà ni ó ṣẹ̀bùn nìyẹn gbogbo tá a máa fẹ́ràn wá ṣe nìyẹn a kò sílẹ̀ ìfífẹ́ ni tó pẹran kẹran ó ju ọ̀sẹ̀ kan kó ju ọjọ́ mẹ́ta lọ nínú ilé rẹ̀ kó sì máa jẹran kódà lóṣù kan sọdún kó sì máa jẹran kó yan nígbà tó bá ti ṣe bá a ṣe sọ yìí tó ti fáwọn tó ní bùkátà náà tó ti ṣẹ̀bùn nú ẹ̀ náà ó tán wá dín sínú ilé so èyí tó ń bẹnu ilé rẹ̀ ń láǹfààní kó máa jẹ nǹkan ẹ̀ so lọ́dún kan bẹ tá nàbì sallallahu alaihi ti sọ fáwọn sọ àbà wípé ẹnikẹ́ni nínú yín tó bá pa ẹran ẹran ò gbọdọ̀ ju ọjọ́ mẹ́ta lọ nínú ilé rẹ̀ kó tó tán ànábì kọ̀ fún wọn tó bá ti lè ju ọjọ́ mẹ́ta lọ ó ti ṣẹ̀ ó ti ṣẹ̀ lọ. ṣùgbọ́n ọdún yẹn ni ọdún kan tó ṣe pé ìyàn mú nílùú àwọn èèyàn ní bùkátà sí nǹkan tí wọ́n máa rí jẹ tó àwọn nǹkan rẹ̀ mẹ́pa ìṣèdè ní pé tó máa fẹ́ràn mọ́ àwọn tí wọ́n máa ń fẹ́ràn pa mọ́ ànábìlẹ̀ nìkan kan ò gbọdọ̀ ṣẹ̀rùn oníyọ̀nù tó padà dọdún mi ó ní wàkọ̀tún náà háìtò èmi náà ni mo ti kọ̀ fún yín tẹ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ máa tọ́jú ẹran yín pamọ́ ṣùgbọ́n nísìnyí mo tún ti tú yín lẹ̀ ẹni bá fẹ́ tọ́jú nínú yín kó tọ́jú ẹ tọ́jú ń bẹ́ẹ̀ ẹ ṣe sàárà ń bẹ́ẹ̀ ẹ ṣe ẹ̀bùn ń bẹ́ẹ̀ ànábì tú àwọn mùsùlùmí lẹ̀ bẹ́ẹ̀ tó lè jẹ́ àmà wípé nínú ìdájọ́ ẹ̀sìn wa nínú àwọn ẹ̀kọ́ tó ṣe pé ó di àwọn ẹran tí a fẹ́ pa òun a sọ fún wa nínú àárín ọ̀rọ̀ àbí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé gbogbo àwọn ẹran tá a bá pa yìí ẹ má jẹ́ ká fi ṣe ẹ lọ́rùn ìbáàdà ni ẹ̀san la fẹ́ gbà ń bẹ̀ òun náà láti gbọ́ yẹn tó bá pẹran òǹkà àwọn arun tí ń dẹ lára ẹ̀ òun náà ni wàá fi gbà ládàá tó bá lọ ń fi ẹran yẹn ṣe ẹni tí ò tọ́lọ́hún ò nífẹ̀ẹ́ sí tó fi ń tó ń lo sọ́nà tí ò tọ́lọ̀ lọ́rùn òǹkà arun yẹn náà ni wàá fi gbẹ̀ṣẹ̀ kó mọ́ lọ rò pé àgbogbo ah, ti gbà ládàá náà ó gbà náà torí pọ́lọ́ ni wala tubtilu a'malakum àti Allah wa àti ar-rasula wala tubtilu a'malakum ẹtẹ̀ lọ́lọ́run nítọ́lọ́run bá ní ẹ ṣe ní ẹ ṣe in tó Muhammad bá ní ẹ ṣe oníkẹ́ ẹ ṣe wọlé àtọ́tẹ̀lú àmàlẹ́kùn ẹ má bàṣẹ ẹ̀yin jẹ yẹn ni pété ẹ bá fi lè yapa òjíṣẹ́ ọlọ́run ẹ bàṣẹ ẹ̀yin jẹ tó torí ẹ̀ tó bá lọ́n fi ń mutí abófin ṣèranu kan tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí o ti balada ẹran tó kò ti bàá jẹ́ nìyẹn sọ́bẹ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó má ṣàyè fún wa ní ìtọ́sọ́nà àti ààbò a dúró ní tìtorí pé a lè ráwọn ọmọ ìyá wa tí wọ́n ní bùkátà sí béèrè káàdì láǹfààní àti dáhùn ìbéèrè اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل Muhammad abẹ́lọ́n ọba pẹ̀lú òfin ànábì àti ìgbọ́lọ́ngbọ́ àti ìjọkan soso ọlọ́run ọdún tá ń wò kọlọ̀n mọ́sẹ̀ ìjọba aláyé ó jẹ́ aṣọ pọ̀lọpọ̀ rẹ̀ ẹni tí yẹn fi máa ń rí ṣe olóore ṣe nínú àwọn ọjọ́ yìí tá a kàálẹ̀ fún wa yìí kọ́lọ̀n kó mọ́ṣá ìṣe ní rọrùn fún wa kó fi wá ṣe kún gí àti ríṣẹ́ olóore ṣe ọlọ́lá ìlàhà ìlàlá aláhùnmá tọ́hìr kùlúbánà min sayi àti al'amal wa alisinatana min sayi àti al'akwal wajawari hana min sayi al'amal aláhùnmá mọ́kànlébal kùlúb sabbit kùlúbánà wa kùlúb halina wa zurriyatina ala ta'atik wasrifuha ila dinik wa sallallahu ala muhammadin wa alihi wa sabi ah, gẹ́gẹ́ bí àkíyèsí ẹlòmí lè rí bóyá ambil méjì fún lecture èmi náà ni mo wà nù méjèèjì so but mistake tó wáyé ni pé ìkejì yẹn tó yàtọ̀ sí ti bí ìrọ̀lẹ́ ni òun ìrọ̀lẹ́ yìí ni òun ní Wilma ṣáìdì Wilma ni ibẹ̀ so torí pé kíní yẹn forígbára wọn mistake wáyé so ìrọ̀lẹ́ lòun eléyìí ni àárọ̀ so àwọn tá a bá láǹfà nínú iṣẹ́ olóore tí àtúmọ̀ ń náà ni ká wá ẹ̀kọ́ ti bẹ̀ ó yàtọ̀ sí yìí tí asọ́nbí yìí àátún lékún láwọn àgbọ́yé kọ̀ọ̀kan lórí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa abẹ́lá ń kọ́ fún alálẹ́kún àgbọ́yé wa ala muhammadi wa alihi wa sahbihi wa